السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته pẹ̀lú agbára ọba sùpánà àgbà tẹ̀síwájú nínú ìdájọ́ ìdáná bàyá ní àyín wọn pàdé kíláà tí ó ń sọ nípa àlàyé mímọ́ wájú lẹ́kọ̀ọ́ ẹ̀sìn. السلام عليكم إذا جاءت الأمر من الكتاب بذلك هنا لباب حمد السؤال والإلحاء في طلب العلم وذم ما منع به كما نصنفه ẹ̀yìn ti bẹ fún ìmọ̀ àṣìbéèrè. torí tọ́wà níbi kí ẹ̀ máa ṣèbéèrè àti ìtakùtì máa wá mímọ́ àti ṣíṣe ìbáwí nípa ohun tó yẹ ká ṣe nínú ìbéèrè. a ti sọ̀rọ̀ tọ́pọ̀ nínú báàbù yìí ṣùgbọ́n a fún aláwọ̀ àlùkáwà ní ṣé a padà síbi asaro ọ̀hún dáhùn ìyẹn asaro tọ́wọ́ látọ̀dọ̀ àlùmọ́sáyé bẹ̀rẹ̀ àdùsáyé adé níbi dáadé náà ti jìjì ẹ̀ afẹ́bẹ̀rẹ̀ láti lè ojú kọ́ ẹlẹ́wọ̀n tẹ́lẹ̀. bá padà sí kọ́ oṣù ẹ̀wọ̀n yẹn láti lè yanjú asáwò tí asọ̀rọ̀kọ́ àdìgbé afẹ́sàlàyé fún wa. من لا تدع المسيب من عبد خير عن أبيه من قال عمر قال عمر من علم من علم من علم فليعلم وما لم يعلم فيسأل العلماء ألا إن القرآن نزل من صبوة أبواب على صبوة أخر أريد وأنا عمر رضي الله تعالى عنه خسرت إن من علم أن تبات النمى فليعلم فيعرفن وبقايا ومن لم يعلم ẹni tí kò bá wá nímọ̀ ọ̀yẹ́ alẹ́lẹ́ ọ̀lẹ́mọ́ a fóun náà yà bí àwọn olùmọ̀ òbí wọn lè àlá ẹ̀dẹ́tẹ̀ gbọ́ ìnàlùkọ̀ àná lọ́dọ́jà lùkọ̀ àná nẹ́sàlá mi àti àdìwá mi ọ̀sọ̀ ní ojú ọ̀nà méje. على حرف على سبعة أحرف لوري حرف méjì حرف sàlàyé fún wa kí ni túmọ̀ àbíwájú sábà tí Kùránì ń sọ̀kalẹ̀ lé lórí kí ni túmọ̀ أحرف sábà àbí sábà àti أحرف. èyí tí kò ń sọ̀kalẹ̀ rẹ lórí. láti lè ìdáhùn ọ̀rọ̀ tó gùn ni bí kọ́kọ́ mu òun náà pé a sọ fún wa nípa pé tí a bá sọ pé hadith rẹ̀ torí hadith kan wà tí a fáwọn bá ń tó ẹgbẹgbà wa rẹ wọn ní òjijì Ọlọ́run sọlọ lọọbù àlejò àdùnsọlá wọn ní àkàrà àní ìjìbìrì àlàáhàrù ìbìrì ló ka kura ọ̀hún mi lórí aláàbò ọ̀rọ̀ ọjà àtúntò mo tún wá tún kínní mo tún pè mọ̀ pé ó yá tuntun kà fún mi wọ́n ní mi wáyà mi gò tí mo ní kó tó máa tún kà kó tó máa tún kà yóò tún ṣe ń jẹ ara fi hàn yóò tún ṣe ń jẹ. hata ọ̀yẹ̀sí ìdùn ni ó ń sàlẹ̀ sí fún mi hata ń dáha ìlà sága àti àpò ó ní parí ẹ̀sìn ara méje. ẹ̀rí ìkànnì yẹn náà wá dé ọwá nínú hadith náà. hadith náà muslim ló gbé jáde àti bọ̀kọ́rì rahimahumullah èmi ètò wa tó ṣe pé Imam Muslim ló gba hadith yẹn wa àwọn ní hadith Ubay ibn Ka'b radiyallahu ta'ala anhu wọn là Nabi sallallahu alayhi wa sallam kana 'indahu adaa kana 'inda adaa'ata Bani Ghafar ó wà níbi odò àbí àbàtà àwọn Bani Ghafar àrẹ́bí sallallahu alaihi wasallam wọ́n ní jìbìlù wa bá jìbìlù wa ń sọ fún pé inna Allaha ya'muruka an tuqri'a ummataka al-Qur'an kọ́nà ń pa ẹ́ láti pé kó o kí al-Qur'an fáwọn ọjọ́ rẹ̀ ala harf lórí ara kíkan wọn náà sọ sallallahu alaihi wasallam wá sọ pé as'alullaha wa afatihi ọmọ kìrànà ìgbé koran sórí aláàfin kan wàhálà ni o ń bẹ ọlọ́run kó ń mú àlàáfíà wá kó sì má borí jì fún un kó ń. ọ̀yìnà ó mọ̀ sí lákòókò ikú dáàlì ìjọ mi ò lè lágbára kó ti pé àwọn kan náà ni wọ́n wà fi pípọ̀ hàn onímọ̀ tó wá bá rẹ̀ kejì. ó tún sọ bẹ́ẹ̀ fún yín ọlọ́run ní òun pa láti kó kí rẹ̀ ala àlùfáà yìí lórí ara méjì. àrẹ́bí sallallahu alaihi wasallam ọwọ́ àgbẹ̀ pé àdìmọ̀ fẹ́ àlàáfíà ọlọ́run àtàkùrìjì rẹ̀ ìjọ mi ò lè lágbára bẹ́ẹ̀ mo ló wálẹ̀ kẹta wọ́n ní àdìsẹ́ ọlọ́run ní ń pa ẹ́ láti. kíkó kí alukóhánì kújọ rẹ alàzàlàzà fi àhùrù lórí aráàfin mẹ́ta wọn ló ti sọlọ́n sọlọ́ wọn sọlá tó wà pé mò ń bẹ ọlọ́run ó mú àlàáfíà wá àti àforíjì rẹ ìjọ mi ò lè lágbára bẹ́ẹ̀ wọ́n yìí ló wálẹ̀ kẹrin ọdún ọlọ́run ní kan kà ní mẹ́rin ọdún wálẹ̀ karùn-ún ọwálẹ̀ kẹfà ọwálẹ̀ àwọn àti àmì ọba dẹ́dà ń kọ́ láti pé kọ́ ka kúránì fúnjọ rẹ ọkọ̀ kúrán àlẹ́ sábẹ́ àti à lórí ara méjì. ka ayi ma harfi harafi yóò nu méjì yẹn kọ́rọ̀ wù àlẹ́ tí wọ́n bá fi ké kúrán ọkọ̀ dé àtọ́wù gbogbo ẹ̀ lọ́kọ̀ rẹ. mọ́ mùsùlùmí wọn dá ah, hadith ilé ìgbà wọn ẹni náà bá sọ wípé afẹ́ máa mú àwọn àhàdí tó wá lórí bí àlùfàlà nìkan mẹ́sàlá àìlà sọ́jà àti àṣùrò ilẹ̀ máa mú kò sí fáwọn àdébì lọ́dẹ̀ gbádùn. ẹ wá rí kí ni wàá sì túmọ̀ sábà tó àṣùrò èyí tí ọlọ́run sọ àlùfàlà nìkan lẹ̀ lé lórí pé káàdínà bèbí kọ́ àlè ó mọ̀ mọ́sálà ni tó ti gbé ẹnu àwọn olùmọ̀ ọ̀sọ̀kan bẹ̀. Àlìmọ́mù sáyọ̀ pé ọ̀rọ̀ ní mọ̀kànlọ́ọ̀lù ti ààlà. Wọ́n ní ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ láti sọ túnmọ̀ sábàtú àkùrọ̀ tọ́lọ́mù sọ kùrán kalẹ̀ lé lórí ẹ̀. Ọ̀rọ̀ kan wá lórí ẹ̀ lóṣù mọ́gòjì lórí pé túnmọ̀ sábàtú àkùrọ̀ nìyẹn ṣùgbọ́n oríṣi ni akẹ́ni wa níra ẹ díẹ̀ lọ́sọ̀kọ́rọ̀ tó tẹ́jú ni àwa fún wa ní àwọn èyí tó ṣe kókó ní àwọn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ àkọ́kọ́ tó ṣe gbóhùn náà lọ́rọ̀ tó ń rin lẹ̀ jù tó sì tẹ̀sùn ju gbogbo àwọn ọ̀rọ̀ táwọn àmúwa lọ òun ni pé òun dá gbàlérò pẹ̀lú pé àlùfáà á ti sọ̀kalẹ̀ àdàtà àti àhùrọ̀ ìwọ́n tá a gbà lérò pẹ̀lú àkùrọ̀tì sábà ọ̀rọ̀ àkọ́kọ́ nìyẹn wọn náà ní sábà ń lò bọ́ọ̀ ètè méje nílò wọ́n ti làárọ̀ nínú èdè táwọn lọ́rọ̀ wa máa ń sọ èdè méje nínú èdè táwọn lọ́rọ̀ wa máa ń sọ ìlúmọ̀ ànálùmọ̀ àṣẹ tó yẹ bẹ́ẹ̀ tùmọ̀ kan náà ló dé tùmọ̀ rẹ̀ èdè méje jẹ ìtumọ̀ tuntun ni wípé tí àwọn èdè yìí bá ti yapa nínú sísọ̀rọ̀ nípa ìtumọ̀ kánú àwọn ìtumọ̀ yẹn kúrò máa wá pẹ̀lú àwọn gbólóhùn yẹn lóun tí wọn méjì yìí bá ti ń tún nítumọ̀ yọ̀ kan ìmọ̀tí ọba ti yapa gbólóhùn kan náà yẹn wọ̀ agbẹ́kọ̀rọ̀ tó rinlẹ̀ jù ní ibi tùmọ̀ sábà tó áhùrọ̀ tí ọlọ́run sọ fún áàdì kalẹ̀ lórí ẹ̀ tó bíbí ìlú kí alọ́rọ̀ tó lékè jù nínú àwọn ọ̀rọ̀ bíi fọ́tìyàn òun ni pé tèmi lè ẹnu ọ̀wá kò lórí èwo nínú èdè ọ̀rọ̀ kẹjọ yóò wá pé fún àwọn èdè méje yẹn òun náà ni lọ́gọ́tù kúrẹ́ẹ̀sì èdè àwọn kúrẹ́ẹ̀sì àwọn fámìlì àtẹ́bí sallallahu alaihi wasallam àti èdè àwọn bùdáì tó ní méjì àti tàkéyì àti mẹ́ta àti hawazan odi mẹ́rin àti kinana odi márùn àti tamim odi mẹ́fà àti yaman odi méjì. ẹ wàá rí àfa àbò hasim ansoj ansoj sitani rahimahullah wọn ní sẹ́yìn alùpàá ní sọ̀kalẹ̀ pẹ̀lú èdè kúrẹ́ṣì lẹ́ni hosein méjì tamim mẹ́ta al-azbi mẹ́rin rọ̀bíyà márùn hawazan mẹ́fà ni wọ́n wá yàtọ̀ àwọn tó ń pè wọ́n sáàdì olùbàjẹ́ lórí èdè ìdílé kan tó ń pè ní sáàdì olùbàjẹ́ ọ̀rọ̀ mi tún pọ̀ àwa sọ pé ìtòrin ilẹ̀ jù lórí yíká lọ́mọ àti sọ̀kalẹ̀ alákìíní o aláàtàbàtà gẹ́gẹ́ bí kí akẹ́kọ̀ọ́ mímọ́ ẹ̀sìn ni wa àwọn ọ̀rọ̀ mi tún wá àwọn èèyàn ti ohun tí wọ́n gbà lérò pẹ̀lú àhùrọ̀kù sábà òun náà ní èdè méje ṣùgbọ́n èdè méje yẹn mùtàfàrọ̀ ikọ̀ fi súwárì Al-Qur'an èdè yẹn kọ́ kánú àwọn súwárì Al-Qur'an ni kìí ṣe pé gbólóhùn oríṣiríṣi ìtumọ̀ ọyọ̀ kẹ́sọ́ kìí ṣe ìtumọ̀ rẹ̀ ni gẹ́gẹ́ bí àbọ̀ ọ̀rọ̀ ní ìdí ti sọ. ọ̀rọ̀ lẹ́yìn rahimahullah wọn ní kèsì ohun tá a gbà lérò wọn ní pé gbogbo gbólóhùn kọ̀ọ̀kẹ́ á máa kà á lórí sábàáyìn lọ́gọ́d ṣùgbọ́n ohun tá a gbà pé wọ́n pín àwọn èdè yẹn sínú àwọn súrà kọ̀ọ̀kan apá kan rẹ̀ ń bẹ lórí pé bìlọ́gàtì kùráìsì èdè kùráìsì omi bìlọ́gàtì kùzẹ́yìn omi bìlọ́gàtì hawazan omi bìlọ́gàtì yamen ọ̀rọ̀ náà eléyìí ò ó súnmọ́ ká padà méjì wá lórí ẹ̀ ọ̀rọ̀ kẹta akẹ́ni wa ní ọ̀rẹ́ díẹ̀ náà ni. àwọn kan ní ìtumọ̀ ẹ̀kọ́ áàdì sọ̀kalẹ̀ àlà sábà àti àhùrọ̀ òun náà ni áwùjù hù sábà ojú ọ̀nà méje ìkúra ń ìyẹn ni pé kó ṣe pé ó dá máa bá náà àmàrí àlẹ́ àmúrí bẹ́ẹ̀ àṣẹ ìkéde nìyẹn ìpè tùmọ̀ rẹ̀ ní pé fúnra ń sọ̀ kalẹ̀ pé ìpè ń dábàá tó àlọ́ kọ̀ọ̀kan ní àwọn àgbẹ̀ ìkejì máàsì tí wọ́n pè ní ẹ̀dá fúnra ń sọ̀ lórí àwọn kan ní tùmọ̀ sábà àlọ́ ìyẹn ìkẹta òun náà ní aliwá àlùkáwà kí ni wọn bá ti dáadáa wà á rẹ̀ sàn dáadáa ìkẹrin òun náà ní aliwá àyìn kí ni wọn bá sàn ìdá wà á jí àìdá ìkarùn òun náà ní alìkẹ́dà ìfọ̀rọ̀jọ́mi tó rọrùn. ìkẹfà alikọsọ ìtàn ẹni elizabetha tán bẹnu kuran tó sọ ìkeje alimọsà wọn ní sùnmọ kuran sọkà lórí alábìyẹ jẹnìyàn ọ̀rọ̀ kànìyàn. àwọn mídẹ one kú wọn two ẹ̀tọ́ ni three haramu four ìwọ mọṣúkàm èyí tó wọn parí ìdájọ́ ẹwọn ní karùnún mọtẹṣẹ abẹ àwọn náà ní ọlọ́run ọlọ́run lónìí àtàwọn ọfà wá sínú sùwà wọn ni ẹnì kẹfà ìkeje lọ́dọ̀ àwọn ẹni yòówù náà ní alẹ́ àmúta ẹ wàá dé afọ àwọn tó lẹ́fún sọ́ọ́sì ọjọ́ lọ́wọ́ tẹ̀lé àná nínú ṣẹlá alḥakim sọ́ọ́dì gbogbo sẹ́dọ̀ rẹ̀ àwọn ní sẹ́dídọ́ alákọ̀ọ́kọ́ ọ̀sọ̀kalẹ̀ lójú ọ̀nà kan aráàfin kan ṣùgbọ́n alùpùpù àwọn ti lójú ọ̀nà méje lórí aráàfin méje wọn lọ ẹrú jọ náà yẹ lọdọọdún wọn ní zajir má ṣe amur ṣe halal ẹ̀tọ́ òun ní kẹta haram òun ní kẹrin ìwọ mahkam òun tá a parí ìdájọ́ lé lórí mùtẹsáàbì òun ní àwọn ọ̀rọ̀ tó ti yí pé ó fojú jọ nǹkan mi bákan àwọn ọ̀gá àpèjúwe tó ní. ọ̀rọ̀ di mélòó táwọn wáyé ọdún mẹ́ta ṣùgbọ́n táwọn ènìyàn náà ó ní ohun tá a lè padà tó eléyìí sí tá a padà síbẹ̀ tó bá yá. asọ̀fẹ́ta alákọ̀ọ́kọ́ yẹn ló ti lágbára jù pẹ̀lú àwọn ẹ̀rù. ọ̀rọ̀ kẹrin àwọn kan ní wọ́n gbà lérò pẹ̀lú al-ahru fi òun náà ni wujuhu at-taghayuri as-sab'a allati yaqa'u fiha al-ikhtilaf. òun ni àwọn ojú pẹ́ mẹ́rin àyípadà méje tó ṣe pé yàpá máa ń bẹ́ẹ̀ bí kíkéwò yẹn lápẹẹrẹ nísìn àkọ́kọ́ nù rẹ̀ torí méje làwọn ọ̀rọ̀ ní jẹ́ ní wọn. tẹ̀wárí ọ̀rọ̀ eléyìí tá a fẹ́ mú wá ìtẹ́lẹ̀ kẹrin nìyẹn kódà nínú àwọn olùmọ̀ bí irú àfáà tó ń pè ní àfáà Muhammadu Ali sọ̀bùn nínú tó àìsàn pè ní àtìmíyàn òun lélẹ́yìí ló lálàáfíà jù kì í dá fẹ́ kà yìí. pẹ̀lú kọ́lọ́ mọ́tẹ́rì bíi ìjàmbá rọ́ọ̀sì àtàwọn nínú àwọn olùmọ̀ ìgbélé ìlọ́lá láàfin àjò pé gbogbo ń dá ilé wọn láàmú àtọ ló kó sínú ẹ̀. ìwọ́n àbá àtọ́ ti tíra yìí wọ́n pè ní sọ́yìn fún mọ̀tán ọ̀tọ́ tọ́ ìyẹn ti dá alákọ̀ọ́kọ́ ni o ká tẹ̀lé léyìn náà ló tún lè tẹ̀lé alákọ̀ọ́kọ́ tá a sọ yẹn. kí ló wà bí eléyìí tí wọ́n fi sọ fóun tó tó rinlẹ̀ jù ló sì kọ̀rẹ́ tù jù káfa náà sọ pé ó sì tẹ̀lé alákọ̀ọ́kọ́ yẹn bàbá alákọ̀ọ́kọ́ bá lálàáfẹ́ ilé ìlú tó kọ́wọ́ yẹn ibi alukọ̀rọ̀ á ti tọ̀ka lórí kí ni o sábà ti pàṣẹ àwọn ní sùnmọ́ rẹ̀ lọ́dọ̀ táwọn ká gbàlérò òun ni ojú òwò sàmọ́ yorí asábàátú alẹ́ ti yẹ kọ̀ọ̀rọ̀ fi alẹ́ fi la àwọn ojú ọ̀nà àyípadà méje tí àpá máa ń wá ń bẹ̀ tó lè fi ọ̀tọ̀ ní báwọn lè wí tiwọn ọ̀tọ̀ ní báwọn lè ní oṣù sọ̀tọ̀ wọn. àkọ́kọ́ ní ojú mẹ́rin rẹ̀ àyípadà méje òun ni ìlàkùn àtúnná níbi ìfọ̀rọ̀ wọn tẹ́sí wọn fọ̀rọ̀ ìdìbò. kùránì là ń kà ó tẹ́ bá dénú àwọn mọ̀sọ́ọ̀hìn fún mi pé wàá gbàdá mẹ́nu bá tábàdé ọ̀rọ̀ kẹrọ áàdì. orúkọ ò ní papọ̀ wọ́n lè pè ní fúlọ́ọ̀dù bíbà yìí kí wọ́n pè ní jámù ní bòmí wọ́n lè pè lákọ́ bíbà yìí kí wọ́n pè lábo ní bòmí wọ́n lè pè ní méjì bíbà yìí kí wọ́n pè ní jámù ní bòmí. wọ́n ní àwọn ojú àyípadà sọ̀kalẹ̀ lórí mi. wọ́n níbi irú àpẹẹrẹ ẹ wọ̀rọ̀ ńbẹ nù kíra kàbẹ walladhina hum li amanatihim amanatihim wa ahdihim ra'un. àmọ̀nà tìyẹn wá ní kíni ọ̀wá ní jámọ̀. àwọn tó ṣe pé ìgbà àfipamọ́ wọn àlùkáwà ni wọn wá máa sọ wọn ni wọn máa kà ní jámọ̀ wọn sì máa ń kà ní ìfọ̀rọ̀sì wọn ní kẹnu ara mi méje yẹn ò kẹnu ẹ nìyí sọ̀rọ̀ yẹn gbé abẹ ìkejì nínú nǹkan táwọn tó sí ara mi méje yẹn òun ni àlẹ́ ti lágùn fi wòjú ilẹ̀ ẹ̀rọ níbi àyípadà máa ń ṣẹlẹ̀ nígbà mi tó ibi ọ̀tọ̀ ní bí ọ̀gù ṣe wá ń ọ̀tọ̀ ní bó ṣe wá ń koran náà sì ní kálukú ká tó sì kọ̀rẹ́ mọ̀lọ́bó ti yé nísìnyí o lè bárò ẹnu mọ̀kọ́ ìfúntáwà ń gbé kí owó rọ̀bọ́ díẹ̀ òun lè rí tó máa ń dá padà sínú tẹ̀síọ̀ wípé nù kíra alágbájá báyìí báyìí ló ṣe wà ń bẹ̀. ọ̀rọ̀ bẹ́ẹ̀ gbádùn ọ̀rọ̀ nìyẹn. àwọn lára fi kejì ń sínú méje táwọn sọ pé ojú ìtajà yorùbá sábà ṣe ìtìláfò òun ni àná ìtìláfò fi ojú ìrìnrọ̀. wọ́n níbi rọ́ọ̀rọ̀ lọ́wọ́ ọba sùhánà ní sọ́tù yusufa ayat thirty one ọlọ́run ni mọ̀ hádà bàṣàrọ̀ àgbẹ̀gbà táwọn obìnrin tí wọ́n rí Yusuf ń jọyọ̀ àlẹ́ sọ́láàtù sọ́láàmù alánàbí yìí lẹ́nu ọ̀nì mọ̀ hádà bàṣàrọ̀ eléyìí ó kì í sí ẹ̀dá kí la pé bàṣàrọ̀ yẹn ẹ̀rì pa fún nígbìn o àfọ̀ndọ́sùwà bí jùmù húrù ṣe kàá nìyẹn ọ̀gọ̀rọ̀ náà wọn sọ̀ hábà fáwọn ṣe láwọn gbọ́ pé òjijì ọlọ́run kéwú níjọ́ nìyẹn pẹ̀lú pé máa yẹn ń jẹ́ àmìlà àmàlà láìsà ìjẹ́ tó jẹ́ lóga àwọn ará Hijaz ìlú àwọn òjijì ọlọ́run sọlá sọ̀rọ̀ sọ̀rọ̀díyà báwọn fi máa ń ké nìyẹn máa yẹn ó ti sẹ́ kí ni o ó ti sẹ́ láìsà. كأننا كنا في غير القرآن ليس هذا بشرا ẹ̀dígẹ́dẹ̀ bẹ́ẹ̀ àwọn fún nẹ́sọ̀bù ń jọ àwọn gbà pé ẹ̀mọ́ yẹn ni wọ́n pè ní mọ́ àlìjáàzíyà àwọn ará àlìjáàzí táwọn òjò bá fẹ́ gbé báwọn gbé ni lọ́wọ́ àti náà gbé dání ẹ̀rọ ẹ̀kọ́. wọ́n ní tó wá lọ òun níjọ́ wọ́n gbọ́ tó ti ọlọ́run fẹ́ wọ́n ní tí ẹ bá fi palẹ̀ máa wí lójú oríṣiríṣi báyìí yóò tóró. ẹgbẹ́ ogun ọ̀nà wọn ti máa ń ká níwájú rẹ̀ yóò sì tú ọ̀nà ti ká ìjà. ọ̀rọ̀ rẹ̀ láì nìkan tó lọ gbé àwọn kẹ̀rá àkàtì àwọn ọ̀gá oníwì kí ni sọ yìí. àbọ̀ wa bí àwọn náà bí àwọn onímọ́tò mọ́tò tó ṣe pé kò ju méjì lọ lọ́dọ̀ àwọn mi ọwọ́ mẹ́fà níbì kan àti kò ju mẹ́ta lọ́wọ́ ọwọ́ mẹ́fà níbò mi àwọn lára fi kan tó rẹ̀ ni gbàtà fún abdullahi masu di ọkà ayà yẹn àwọn ni máa ha da báṣàrùn làwọn gà lè rọ́ọ̀sán àwọn dúró lórí lókàtù bani sẹ́mi tàbí wọ́n ní mọ́ yẹn tó bá jẹ́ mọ́ àtẹ̀mí mi yá òní sísẹ́ lẹ́yìn náà. kọlọ̀bọ̀ di ni sọ nípa bẹ́ẹ̀ wọ́n ní sùmọ́ rẹ̀ nínú pé sùnmọ́ aráàfin aráàfin kejì tún méje tí ń tún ní. wọ́n ní kódà kìí sèyàn nìkan ọ̀rọ̀ ọlọ́run náà tó wọ́n sọ́ọ́ tó bá kọ̀rọ̀ ayé àtàtì sẹ́wọ̀n. wọ́n fọ̀tàlá kọ́ ádámù fọ̀tàlá kọ́ ádámù ní rọ́bì kálímà ìrọ́fẹ̀ ádámù àti fífún kálímà ti ẹni járù. wọ́n ní apá kan wọ́n sì tún fún ádámù ẹ̀ẹ́dẹ́gẹ́ni ọ̀ wọ́n fún mẹ́síbà wọ́n wá fún kálímà tó ní kíni o wọ́n fún un ní rọ́fọ̀ àwọn akápẹ́ pàtàlá kọ ádámà mi rọ́bì kẹ́lìmọ́ tún. wọ́n ní tùmọ̀ ara méjì tùmọ̀ ìgbé ìyẹ̀wò jóòlì ẹ̀sẹ̀gá yórí ẹ̀sàbọ̀ àlọ́dọ̀ àwọn ọ̀rọ̀ kẹta òun ni àlẹ́ ìsìlámù fi tẹ̀sílẹ̀ òun ní kó ṣe pé bá ti máa wọn fún ìlé kọ́ bá jọra wọn. ọwọ́ alámúrò mi kò ti mọ́ sí bò mí ọ̀rọ̀ àti gbogbo wọn ti ń kà. níjọ́ kàdé tá a wà nílé lọ́dọ̀ mi bàbá mi ti kú nísì wọ́n wà sí. nígbà ń ké kura ni. ọ̀sán náà ikú wa ni àkùsà ṣégè sí kàkùkà níkà yìí àmọ́ nígbà kàkàkùkà wọ́n tún sọ wọ́n wọ́n gbé tún pè báyìí tún pè ní kàfíìrì ní ìṣe lọ́wọ́ ẹ́ wọ́n wà lọ́ ìmọ̀ ká ìkàkùkà kìkìrà mi ó lè má de ó lè má de ájú tàwátò gbogbo ẹ̀ wọ́n máa ń dá padà sínú tafsir àwọn míín sì mẹ́tẹ́ wọlé ó lè jẹ́ táwọn onímọ̀jú yẹn ìyẹn padà wọlé tó wọ́n níbi rọrùn ọlọ́wọ́ bá sùhánà tọ́lọ́ ní fọ̀kọ́ ló rọ̀bànà báyìí lẹ́yìn àlùfáàrí náà. sọ́ra tó wọ́n ni ọ́ sọ́ra tó sàbáyì àyà náìtì. rọ̀bànà àwọn kẹta pé rọ̀bànà fi túbọ̀ pé yá rọ̀bànà ìwé ẹlẹ́dàá wa. pẹ̀lú bọ́jẹ́kì náà kò náà dá mú bọ́ọ̀. fìyàrọ̀ bàrẹ̀ ìwé ẹlẹ́dàá wa gbọ́ ẹ ti rí pé gbàgbà ti wí yẹn amúlù lọ pẹ̀lú ẹ̀ pé báyìí di báyìí náà afárí náà jẹ́ni àjọwọ́ gùn sí gbọ́dọ̀lá àwọn mi bẹ́ẹ̀ ké pé rọ́ọ̀bù náà ọ̀kọ́lù rọ́ọ̀bù ìgbà táwọn wá fẹ́ padà pé fún ilé yẹn àwọn sọ pé bá a dà ọ̀kọ́lù bá a dà báyìí náà náà àwọn wọ́n òkìlẹ̀ wọn kéjì sí kúránsì lẹ́yìn. àwọn òwe ní fìlì mọ́nu kódà wọn làwọn míì tún kà yí pé bá àdà báyìí na àzùmáàrì na báwọn ti wì ní àmì tẹ́lẹ̀ ọ̀hìn ẹni wọn sọ pé rọ́pù náà àwọn ti túmọ̀ ẹ arab méje tí kúrò ń sọ̀kalẹ̀ lé lórí ti pé gbogbo ẹ̀ náà ló tún wà sọ́wọ́ rẹ̀ àwọn àti ọba fẹ́ ké fásitì àbọ̀ fẹ́ káwọn sóra kọ́ máa pààrọ̀ ẹ̀ síra wọn bòtí ha tó wà ní musa fún ẹ̀yẹ náà lọ́kà orí kan tó àwọn ẹ̀yẹ náà ló fi ń ka ẹ̀. ẹ̀rí bákan náà wọ́n nínú ẹ̀ náà ní ara fi mí tí ó change wọ́n lè fẹ́ mú ìwà kan sọ pé yá ìlànà wọn bìtàtàníyà pẹ̀lú pọ́nmọ́ méjì ọwọ́ àdìgbò ọmọ àwàlábẹ́ ẹ̀rí pé ní ń ka jàlá ilé ni ẹ̀wọ̀n fẹ́ẹ́ máa ń kà yọ sọ pé àwọn bíi sì ká bí ọkọ níjà olókè làwọn gbé sí ta'lamun ẹ wọ àṣírọ́ọ̀tù ìdínà sè pẹ̀lú sọ́ọ̀tù nínú ọ̀nà mi wọ́n pè ní sìn ìdínà ẹ̀rí wọ́n lè tún ara méje àwọn ní alẹ́ ìlà òbí takùnì ni wọ́n tàkì àwọn ní èyí tá a gbé wájú èyí tá a gbé sẹ́yìn wọ́n má jọra wọn. wọ́n lè lè jẹ́ ní aláàfin ní ó di yàtọ̀ bí rọrọ ọlọ́wọ́n ma sùhánì tọ́lọ́ ní àfàlàmìyáì àti àfàlàmìyáì àti kẹrin yáì wọn làwọn míì sì kà pé afàlà yá yá yá pẹ̀lú pé kọ̀ papọ̀ afẹ̀kan ní yá yá àwọn míì pé ní yá yá wọn ní tùmọ̀ rẹ̀ nìyẹn wọn ní tàbá tó lọ wọ̀rọ̀ ọlọ́wọ́ bá sùhánà tọ́lọ́ lọ pé fọ̀yà kutu lónà wọ̀ yóò kuta lónà àwọn míì àwọn kan gbèsè wá sí pé wọ̀ yóò kuta lónà yẹ kutu lónà. wọ́n ní rẹ̀ tún lọ́rọ̀ ọlọ́run ọba fàánù sátú pọ̀ ọlọ́run wọ̀já àtisàkìrọ́tù hàkìmìlmọ́ọ́t kìrá àkànníyà ìsẹ́dì wọ̀já àtisàkìrọ́tù mọ́ọ́t ìbíl hàkà níbẹ̀ wọn náà bá máa wò ní ìjìyàn rẹ̀ o. ṣùgbọ́n wọn kéwú tí ń yàtọ̀ sí ìfẹ́yìn kan yẹn kò dépò tàwa sóòrè. kùrán tábà fi tábà fi fi sí lọ́hùn ọgbọ́dọ̀ ti kí ni o hàtú tàwáàtò tí ó wà ní ṣiṣẹ́ ntẹ̀lé tó di àwọn anisọba ti adé mi fún mọ fẹ́ kàkírà mi ni ọwọ́n ti rò fún wa lọ́wọ́ sátú kọ́ àwọn àgbẹ̀ wọ̀já àtúntàkìrọ́tù lẹ́hàpẹ́ bí mọ́wó tó ní kábẹ́ o káwọn káwọn yẹn lè kó lẹ́yìn rẹ̀ pé àádá lẹ́yìn sàdúgbò àwọn nítumọ̀ arábí méje ọ̀rọ̀ karùn-ún òun ni alẹ́ ti la fòbí lè ṣe bí dáadáa. òun ni ìyapa nípa ohun táwọn àfi pààrọ̀ ara wọn lọ́yà afárá fi kẹjẹ àrọ̀ ara fi kàn. wọ́n lè já lọ wọ̀rọ̀ lọ́wọ́ ọba sùhánà nísàtú bàkàrà ayé ọgọ́rùn méjì àti mọ́kàndínlẹ́ ọgọ́ta. àwọn ọba ni wọ́n ń sọ̀rọ̀ ìdánwò mi káyìpá nu ṣíṣù ha benzai. alimọ̀ ìjábọ̀ tí wọ́n kẹ́ mọ́ sí ẹ̀yin náà sábà ìyá zai zai èkejì rọ̀ kìláàmì sì kàánira. وقرئ بالراء وانظر إلى العظام كيف ننشرها báàgì lẹ́fún ọ̀sùn ní ṣe kà á ní àtàwọn mi. wọ́n dàbí wà ní sọ́ọ̀tù kọ́ọ̀rì àdìgbò sí wàyà àkàrùn. nígbà tí ń sọ̀rọ̀ ọjọ́ ìṣẹ̀lẹ̀ ìjọba ní alùpùpù kálí ẹ̀sìn nílùú máa ń fòóṣì ìrọ̀ ọ̀tà abdullahi bin ọ̀sùn àtàwọn míì àwọn sọ pé kásù ilmọ̀ fòóṣì kásù ilmọ̀ fòóṣì òun lè má di hajj tàwa sọ̀rọ̀ ṣùgbọ́n kí wọ́n yẹn bẹ̀rẹ̀ ìfẹ́ àwọn náà sọ fún àwọn òkèèrè lójú àdẹ́bí sọlọ lọ́wọ́ àdẹ́sẹ́lá àwọn òye kẹ̀jẹ́ sàwóró ni mo rò bó ti kílíà sí. lápẹẹrẹ nísì àwa bíi ẹ sẹ́wùntì lágọ́ sí ìkàlẹ̀ ẹ̀yìn ní mọ́ ń fòye àwọn tá a ti bá dé àbí twenty àbí ten nìkan àwọn bá láwọn gbọ́ sí kàfúrú ní mọ́ ń fòye. tòun dáa sọ lẹ́nu pé jòmùlúùrù sọ pé kàlẹ̀ ẹ̀yìn ní mọ́ ń fòye ó jẹ́ àjò kiri ọ̀ ẹ̀tẹ̀ wà tó. ẹgbẹ́ kí ni wàá lè túmọ̀ rẹ̀ wà láyà àníjì rẹ̀ ó nínú tẹ̀síìrì. inú gàrá ìbùlẹ̀ fẹ́ kàlẹ̀ ẹ̀yìn nìsí tọ́ àlẹ́ mọ̀ bẹ́ẹ̀ àbẹ̀ òfin kí ni wọ́n á ní jẹ́ kí ni jẹ́ bẹ́ẹ̀. ṣùgbọ́n gbàtọ́ lọ́wọ́ sànù aláì bá ti rẹ́nìkan tó ń gbọ́ kí ó yẹ sí àsúfì ni ọkẹ́ wọ́n kẹ́ balẹ̀ á kẹ́ túmọ̀ rẹ̀ ní pé ah, ọ̀sẹ̀ kó nù lè jìbá lò kálẹ̀ ní àti túmọ̀ rẹ̀ ní pé àsúfì àlùmọ̀ọ́kọ̀ ẹ̀fọ́ àwọn kìrá àtàkọ́ kó wọn ò dé máa pín yẹn kò wá ní sísẹ̀ntẹ̀lé á ti dá padà sínú tẹ̀síọ̀ yóò ti sàǹfààní irú ẹ̀ náà nínú pé fara ti járọ ara wọn òun náà ń dáná tó lọ sí sọ́ọ̀tù kọ́ àbí ẹ̀ sọ́ọ̀tù lọ́wọ́ àti àyà twenty nine ọlọ́run ní wọ́n tó ṣe ń bọ́ńgó ti ha àwọn kẹ́kẹ́ pẹ̀lú ha àwọn mí kẹ́kẹ́ pẹ̀lú àì. lóbi àgbẹ̀dẹ̀ bá lọ wo síra àwọn ọmọ àìjẹun àbáwọn ọkọ̀ wa mí ẹ̀rí tí wọ́n máa tó pé bìlá ọ̀bìláìn ìmọ̀ ọ̀nà wáyé. tó fi kíra yẹn ti ń chéǹjì yẹn àǹfààní ní jẹ́ fún aláfi mọ̀ bá ti tú kùrán ibi ẹ̀kọ́ yóò yíwọ́ ṣùgbọ́n mo tún sọ ní ìsọ pé kọ́ra ní àkọọ́lẹ̀ ah, lè wá báyìí ọ̀yà fi kírun bẹ́ẹ̀ àìrọ̀ ah, ah, ọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ àwọn ènìyàn ó sì dúró lórí ẹ̀ pé báwọn ti gbó pàdé ní kàjọ sábà tó àrùn lọ́dọ̀ àwọn ẹni yìí ni wọ́n ń sọ̀rọ̀ yàtọ̀ ojú ọ̀gá yorì sábà òun náà lè nílẹ̀ fún ìsìyá àdáwọ̀ náà. wọ́n ti pé kò ní jọra wọn pẹ̀lú ohun tá a fi lé sí àbí ohun tá a dínkù. wọ́n lè jẹ́ arọ́sí wàtò táwùbà ayọ̀ ọ̀dọ́rùn. gbàtọ́ lọ́wọ́ ròyìn àwọn àtàkì fún ilẹ̀ awọ́lú nàbí nàbí àjòrí náà wàlẹ̀ àrùsọ̀rọ̀ wàlẹ̀ ويدخلهم جنات أري بوا بيبي أبي وأعد لهم جنات وأعد لهم جنات ọlọ́run palẹ́sẹ̀ kalẹ̀ fún ọ jannati àwọn àlùjẹ́nẹ̀ kan. tajàrí ẹnì pé tajiri bẹ́yìn mọ́ ohun tí máa ń tẹ̀lé kíni ní máa ń tẹ̀lé ṣùgbọ́n tẹ bá lọ sọ́ọ̀tù tọ́ba yẹn ìjẹ́rí mi ń bẹ̀jú. kìlá àti mòrórù wọn gbọ́ pé nígbà táwọn gbọ́ bí wú ní ìjọ ni àwọn gbọ́ pé mi wà bẹ́ẹ̀ ṣùgbọ́n a nú àwọn míì táwọn gbọ́ pé mi wà bẹ́ẹ̀. kódà àwọn olùmọ̀sí tún jó yọ pé kìrọ́ àtàní mọ́tà wá síra àtàní gẹ̀rẹ́ tó mi ọ̀rọ̀ tó wà láwọn àyè mi dáadáa ẹ̀rì pé tájírí mi ń tà sí àlàáhùn mi dáadáa. níbẹ̀ yẹn àwọn tó ti kọ́ èdè kéde lọ́dọ̀ tiwa a ti kọ́ èdè kún èdè pẹ̀lú wípé àti àwọn nǹkan tó bá jẹ́ bíi yanni àtúwọ̀n jihad yẹn ó lè má ní ìdí kéde o ó lè má ní ìdí wá títọ̀ gbà mí bí àwọn nǹkan tó bá jẹ́ bíi sọ́ọ̀fù yẹn lè má ní ìdí kẹ́ máa mú arúgbó járe kẹ̀kẹ́ lè má ní. ana anama al masjid. Isẹ́ di tó sọ pé fi mo rò bó ti bẹ́ẹ̀ nísì huwa wàrọ̀ alimọ̀sì àtúndì lọ sí ìdílé tó ń sọ̀rọ̀ níbẹ̀ yẹn báyìí àwa tó ti kéwú kéwú ẹni kó wúlò ẹ̀rí wọ́n ní kíra kan ní ọ̀rọ̀ ọlọ́run ọba sùhánà tó ní kọ́ọ̀lù dákàdà lọ́ọ̀rù wàlàdà àwọn òbí wà òsì àwọn jùmùhúrù gbà táwọn fẹ́ kí àwọn ní wọ́n kọ́ọ̀lù dákàdà lọ́ọ̀rù wàlàdà tóbi hánà ẹgbẹ́lẹ́ sọ́ọ̀tù bá fọ́ra yà sixteen. ẹ̀rí tó wọ́n ní oríṣi ní kìlá yẹn. ẹ tún jẹ́ àwọn òkèrè ọ̀kan ní sọ́ọ̀tù káàpù àwọn jòmòhóró bàbá wọn fẹ́ kéwù yà wọ́n sọ pé ọ̀ká ni wàá rọ́ àwọn yà fọ́gbọ́gbọ́ làṣẹ bíi náà ti ń dásùbà níjó mo rò ti gbọ́ nìyẹn. ìgbà táwọn míì gbọ́ kéwú yẹn àwọn gbọ́ sí pé ìyá àkókò kó làtẹ̀fí ìrẹsì sọ ní àti gàtùbà. ẹ sì rí i pé sábà ìmọ̀ pé kíra àkẹ́mbẹ́ tó ń jẹ́ ìyá àkókò kó làtẹ̀fí ìrẹsì sọ ní àti gàtùbà. yóò jẹ́ bẹ́ẹ̀ sí ni yóò kíá bí òní kíá. ṣé mo rí pé tí èyí bá ṣe pa lọ rírun kìlá yẹn èyàn náà ti fẹ́ ṣe bí ànábì musa alayisalaatu salam pé ah kí ló dé. mọ́líkù yẹn máa gba gbogbo ọkọ̀ kìí ṣe ẹni ọkọ̀ gbogbo ọkọ̀ ojú omi tó bá ti rẹwà sábàbí yẹn ni kádìrú ṣẹṣẹ kíni ọ ló ti bẹ̀rẹ̀ sí ní ìlú ọkọ̀ ojú omi jọ́ni sọ́dà kó fi lè rí àbújẹkùn ní ara rẹ̀ sẹ́ni kọ́ padà wúlò fún mi tẹ̀sí ní abẹ́ òwúrò tọ́ba àwọn alẹ́kọ̀ọ́ wa lọ gbé sínú kéwù tọ́ba ń kírun fáwọn yẹn lọ́wọ́ wọ́n ní kí n ṣe yẹn nìkan wọ́n fi ẹ̀gbẹ́ gbogbo ojú ọ̀fẹ́ wò pé à bóun ní kíní ìṣe wá rí ìṣirá àmì ìbẹ̀ tó ti sọ. ẹ wo sọ́ọ̀tù lẹ́yìn ní tòsí ọlọ́ni wọ́n lẹ́yìn ní gíga ẹ̀ fi wọ́n ní bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀rọ̀ kọ́sàmù yẹn lẹ́la ti ń bá lọ. ẹ̀dígẹ́sì bẹ́ẹ̀ nínú òṣèrán mi wọ́n lọ instead ìdá sọ wípé wọ́n mọ̀ kàlákọ̀ ó ti di wọ́n mọ̀ kàlákọ̀ yẹn làwọn yọ kó mẹ́. wọ́n dákà ìwádìí òun ta ọlọ́wà mẹ́. sọ ògbẹ́lẹ̀ kẹ́kẹ́ tó ti sòwò fún bọ́ pé àti bá fura yẹn lọ nítorí ìjàwábù kọ́sàbù tó padà ṣe kí ni o tó padà wá lẹ́yìn rẹ̀ tó peter kùlì ti fẹ́ báyẹ̀ kíkà. wọn kàlá sọ ìdáka ọ̀rọ̀ wà ní fún bá àdéhùn tó bá dẹ́ta sọ náà ni pé òun fafa àta gbogbo ra o. iṣẹ́ yìí fẹ́ máa ṣe kí nẹ́sà àyàkùn dé jàwábù kọ́sàbù ọ̀rọ̀ ni òbí yé yín rárá tẹ́lẹ̀ pa padà ráǹfààní bíi kò sí wọ̀bọ́ kàlákọ̀ọ́nù wọ́n padà kílẹ̀ àti wàá pé ìbúra yẹn náà lọ́ba anẹ́dà ń kọ̀ǹtínú lọ láti sẹ̀ wá rí kí ni jàwá abúlé kọ́ta. torí bẹ́ẹ̀ yà ẹ̀ kọ́ wa ẹ jẹ́ ká kéwú jìnnà o ọlọ́ba fẹ́ bẹ̀rẹ̀ kéwú tápẹ́tápẹ́ ọkẹ́ máa lọ sàtàǹkò lọ́sí ẹni gbogbo àwọn eléyìí ni agúlò fún wa ní òtẹ̀síìlì dáadáa kọ́dà ìfọ̀kànbalẹ̀ láti máa tún fúra ni òkèrà mi yẹn ó jẹ́ kí ìtumọ̀ yẹn ó clear. aráàfin keje táwọn yẹn tún sí wọ́n ní ìlàkù làjà àti bíntẹ́mù kéye. kí làjà bá jọra pẹ̀lú pé ọ̀rọ̀ kan káfà kámọ̀ rẹ̀ ẹ̀yin náà mọ tẹ̀fíìmù òmíì ká rọ̀ kọ́kọ́ rẹ̀ òmíì ká fi èdè gọ́ọ̀mù rẹ̀ òmíì fi èdè hàrù òbí ìka fún ní rọ́ọ̀bù ìsúmọ́ọ̀bù tẹ́ ẹ máa ń wíwú tajìwì nìyẹn kíláàní. sọ eléyìí jẹ́ ọ̀rọ̀ tí àwọn ènìyàn sọ àwọn míì dẹ́ni àlekèrò àásù sábọ̀ ni tí àwọn kìlá mi ń tẹ̀lé kájọ ẹni ọ̀rọ̀ táwọn eléyìí kò ní kọ́ rárá rárá bí ní ìkọmọ ìkìlá àwọn ìmọ̀ọ́mù bí ká máa sọ pé ẹ̀ ti ásìm lélẹ̀ ti wárísù lélẹ̀ ti kọ̀ọ̀lù lélẹ̀ àwọn onísùnmọ̀ rẹ̀ ni wọ́n ti ọ̀rọ̀ tí wọ́n yóò léwu rárá bí ní wallahu a'lam khulasatul qawl kámá bínú bá gbé wájú náà nínú gbogbo ohun tá a kà á lẹ̀ ráàyè alákọ̀ọ́kọ́ lórí ilẹ̀ jù lórí pé al-ahrufu as-sab'a sab'u lughat èdè méje tọ́wọ́ àánú èdè lárúbáwá sísì túmọ̀ nǹkan ẹ̀yọ̀ kan náà ìbéèrè ọmọ àtàwọn ta fẹ láàrin lọ́dọ̀ wa bí ọdọ akíni wa ní irú àwọn ọ̀rìn èdè méje yẹn wọn ní lápẹẹrẹ bí ká sọ pé akpèlè kí ni ìtumọ̀ rẹ̀ máa bọ̀ náà ni sàcàlà kẹ̀kẹ́ náà ni halumma máa bọ̀ náà ni ajil máa bọ̀ náà ni asiri gbogbo ẹ̀ kẹ̀kẹ́ náà ni. wọ́n ta bá wọ àwọn gbólóhùn yẹn alifásọ bọ̀ tẹ́lẹ̀ bá gbólóhùn oríṣiríṣi ni o lè mọ àná wà ìlú ìtumọ̀ kan sì ní tu. báyìí ni àfa Sufyan ibn Uyayna làwọn wà lórí ẹ̀ àti Ibn Jarir at-Tabari àti Ibn Wahab àtọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùkọ́ ọ̀rọ̀ bá rìn ẹ̀dìyẹ bẹ́ẹ̀. tọ́ àwọn aṣọ fún wa yìí pé Quran sọ̀kalẹ̀ lórí kí ni ọ̀sán bá tú àhàrò bọ́lọ̀ bá ti mọ̀. ìgbé ìtumọ̀ rẹ̀ náà ní kí ni ọ sábọ̀ lọ́gọ́tì mi lọ́gọ́tì làárọ̀. èdè méje nínú èdè àwọn lárúbá ìtumọ̀ tó rìn lẹ̀ nìyẹn. èyí tó tún tẹ̀lé nínú ìtumọ̀ lọ́rọ̀ méje tá a kà rẹ́rẹ́rẹ́ yìí. wọ́n dà kí ni wọ́n á ti túbọ̀ sáwọ́ àtún àdìwà àtọ́ pé aláṣàbà àti àdìwọ̀n pé Qur'an ti sọ̀kalẹ̀ alágẹ̀ni o nẹ́sàlá ní sábì àti àdìwọ̀n á gbé ẹnu ọ̀nà méje ẹ̀rí alimọ́mù tọ́bari rahimahullahu rahmatan wasi'a àwọn ní sẹ́rin sọ́bàtú àhùrùn bá ti sọ èdè méje ṣùgbọ́n wàlẹ̀ àbúwábù sábà ẹnu ọ̀nà méje mina lè jẹ́ nẹ́ẹ̀tì lágbàlérò ẹnu ọ̀nà méje náà lè jẹ́ nà yíya lùmọ̀ áni lẹ́sì ìfihàn òun ni túmọ̀ sí àwọn èdè méje tá a wí yẹn gbé wá bí irú amúrù àṣẹ bí irú náàyù kà fún alẹ́ nǹkan má ṣe bí irú ìsinlójú òkòrò pèsè nǹkan báyìí bí irú tẹ̀rígìbù báyìí kí ọgbọ́dọ̀ débi nǹkan báyìí bí kọ́sọ̀ ìtàn bírú ẹlẹmọsán òwe àpèjúwe níbi pé téèyàn bá ti lo gbogbo àwọn nǹkan wọ̀nyí ó sì sọ gbogbo alára yẹnyẹ yóò dẹnu àlùjẹmẹ wọn lè túmọ̀ sábàtú àbíwá àbíní ẹ mo rò ní báyìí náà mo fi lọ́rọ̀ tó gùn ní tó ó túmọ̀ kó ti kílíà tiwa díẹ̀ pé kùránì kọ ọsọ kalẹ̀ mi sẹbi àti àbíwá àbíní lẹ́nu ọ̀nà mélòó méje adẹ ti sọ tún lẹ́nu ọ̀nà méje yẹn àti sọ fún wa ó sọ̀kalẹ̀ lórí kíni o sábàtì àrò haraf méje adétúmọ̀ rẹ̀ náà ní kíni o àwọn lògáàtì àbí ẹ̀sábọ̀ lògáàt ní lògáàtì làárọ̀. níbi ah, làwọn akéwòde gangan ní njó ni àwọn náà ní pé adúró ah, síbi àlẹ́ ọ̀lọ́wọ́ àkùfààlù fọ́ ẹ̀lẹ́wọ̀n ìgbésẹ̀ rí àwọn ìmọ̀ àgálágodo ni wọ́n wọ̀ ẹ wá rí wọn sùn àìláàtúmọ̀ fà àti ihò hà ìbéèrè ni àwọn kọ́kọ́rọ́ wọn tí ó sì wọn. ẹ̀rí òrìlẹ̀ yẹn la ti mú ọ̀rọ̀ wọn ni àbọ̀ ẹ̀kọ́rù mú orin ká ìfẹ́ ṣìfáwò àná tó lò sọ àálẹ́wà ẹ̀dàmọ́ tàmọ́ mọ́lẹ́ àmọ́ tó lò sókó ti àlà ìjáhálẹ̀. ṣìfáwò àná tó lò sọ àálẹ́wà ẹ̀dàmọ́ wọ́n ní ṣìfáwò lè àná ìwòsàn ìfọ́lójú àìnímọ̀ góòlù sùnáàlì kéèyàn jẹ́ kí bèrè ogún rárá wà ìnàmọ̀ tàmọ́mù lè àná bó ṣe já sí pé ìfọ́lójú yẹn yẹn lè yọ ya olódò paraku góòlù sùnkú ti àlẹ́ ìjẹ̀lẹ̀. ìmọ̀ apẹ́ níbi ìdákẹ́ lórí kíni o lórí àìmọ̀kẹ́wọ̀ ọ̀dákẹ́ lónìí ọ̀dákẹ́ ládẹ́dẹ́ ọ̀dákẹ́ jẹta yọ padà di olódò kẹ́yìn ayé rẹ̀ ìwọ sì ń sòye yọba abìrin pé àbí ah, bàyí ní ẹ̀rọ bàbá jùlọ ẹni máa ń pè ní òsáàlù kéésì sí òsáàlù náà sọ pé àbí ẹ̀yin náà kẹ́sọ pé nínú bọ̀ bàlágà kọ̀mọ́ ti jẹ́ bàlágà o àbí ẹ̀yin náà kẹ́sọ pé wà ní òṣùlù fíjì kọ̀mọ́ ti jẹ́ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àbí àlọ́ pé dáàm dáàm dáàm dáàm tó ti mọ̀ wí náà ni wí ẹ̀ o kò sí mọ́. ẹni pé pípí ìfọ́lójú ìyá aláìmọ̀kan tó jẹ́ ká ìmọ̀kan gbére sáré ìwọ̀n ni kéèyàn máa dákẹ́ lórí àìmọ̀kan mọ̀kan. sábì kùlùmán bari òun ni wà lẹ́ ilmu yashfi ìdájọ́ àfàlìjà hóòlù bíhi wọ́n bí dáwà ikọ̀ ní ìmọ̀ ìrọ̀lùsàmọ́dáhùn. والعلم يسقينا كشفا جهول به وبدواء قديما يحسم الكام سابق المربري wọ́n lè sẹ́yìn rí mọ́ ẹ máa ń wò fálíjà wúlù bìí tó lòdò bá wá sàn pẹ̀lú mọ́ ni o bóta pé wọ́n fi ń da wá ìkọ̀dé ìmọ̀ látijọ́ tijọ́ pẹ̀lú oògùn yọ̀ọ̀sàmùtà làásì máa ń fi òpin sí àìsàn láti jọ jíjọ láti mọ̀ ọbẹ̀. wọ́n lé lómi náà tó sọ wípé ìdákùn náà aláàtẹ̀dìrì kọlámùtẹ́kùn mi lẹ́ni jùsá èlò mọ́ ìyàndìrì fọ́kẹ́ ìfà ìdáńtàdìrì. ìdákùn tàlá àtẹ̀dìrì wọ́n láǹtẹ̀kùn mi lẹ́ni jùsá èlò mọ́ ìyàndìrì tó o bá fún nǹkan kan. wọ̀lámùtẹ́kù fi lẹ́ni yusa ìlú máa ń yẹ dìrì. o sì jẹ́ni tí máa ń béèrè lọ́wọ́ ẹni tọ́mọ̀ kọ̀kẹ́ ìfà ìlànà tẹ́dìrì bóòlù ó ti wá nímọ̀ ọ̀gá kò yé mi. سمعنا وقال قال كلام تدعو خليل بن أحمد رحمه الله وهو طريقه إن لم تعلم الناس ثوابا فعلمهم لتدرس بتعليمهم علمك ولا تجزى بكفرين السؤال فإنه ينجيك على علم ما لم تعلم قال إذا لم تعلم الناس ثوابا tọ́ọ̀bá lè kó àwọn èèyàn ní ẹ̀san òde yẹn fi rẹ̀sán ṣe kọ́ wọ̀ lè tẹ́dùrúsà lè tàìlímì yẹn ni pé fi mọ̀ wọ́n tí wọn lè lè kẹ́kọ̀ọ́ bìtà àlímihim ìlmọkà ìmọ̀ wọn létẹ̀dì sísà kí wọn lẹ́yìn tó lè gbẹ̀kọ́ pẹ̀lú kíkọ́ wọn nímọ̀ rẹ wọ́n fi ẹ̀gbẹ́ àti tíyẹn bá ń kọ́ yẹn tí ó tún lẹ́kọ̀ọ́ sí torí bẹ́ẹ̀ wọlé atẹ́jìza má ti kẹ́ra ìtẹ̀fúrẹ́ ìsúhàl kẹ́nìkan sọ pé ah, inú ọ̀rọ̀ tẹ sọ yìí ìbéèrè márùn-ún ló jáde mẹ́ ọ̀wá yarí pé àwọn ah, òbí béèrè pa wá ní má kàrà فإنه ينبهك على علم ما لم تعلم torí sùhálì yẹn ni a ta ìjì lórí ìmọ̀kan tó lè bọ́ ọmọ tẹ́lẹ̀ ẹ̀rí. bákan náà nínú àwọn àṣàrò mi Dawud ibn Ayyub ibn Abi Hujub. قال قدم رجل على ابن مبارك وعنده أهل العبيد فاستحيا أن يسأل وجعل أهل العبيد يسألونه قال فنظر ابن المبارك إليه, إليه فكتب بطاقة وألقاها إليه فإذا فيها. طيب وأني أقول لك أني أنا باقي غير المبارك رحمه الله تعالى حوالا بيتي دي والله تعالى وجوان wa ọ̀nà Ibn Mubarak rahimahullah wọ́n ní arákùnrin kan lọ sọ́dọ̀ níjọ́ yẹn kẹ̀dẹ̀rẹ́ àwọn afá láti ti ń bẹ lọ́dọ̀ afá àwọn àjọ yẹn fàtàhìyà àlìyẹ́sìtàlì ìwà ń tijú béèrè báwọn aráàlú ti bẹ̀rẹ̀ sí bere bò ó nìyẹn ẹ̀kọ́ alẹ́ máa ń sọ lẹ́kọ̀ọ̀kan ọ̀la ìgbà ti bẹ́ẹ̀ nínú dáadáa ẹ béèrè béèrè ẹ wá ń ṣe mèrí mèrí jégéjégé mẹ ẹ báwọn yẹn ti dàbéèrè bò nìyẹn àwọn aládé ti bẹ̀rẹ̀ sí ti bí lé àfa ni ìbùmù báyìí kí wá wò ọwọ́ akọ òwe pélébé sí ọwọ́ ajú òwe yẹn sí káàdì kékeré ojú òsì mo tọ́ wà nínú káàdì yẹn nìyí. ìntàlá bá a síta ansu alika abuda lọ́ọ̀lì tẹ́rìndín gàdáàm bí kò fa ihò náà ní. فأعن فأعن الشيخ بالسؤال تجده sálísàn yẹlikọ́ka bírọ̀ ديني. وإذا لم تصح سياح السكالة قمت عنه وأنت صفر اليدين وإذا لم تصح سياح السكالة ó ní ìdáta alábàtà ansu alika abudulayi ìyẹn ní ibi ìwé ẹrú ọlọ́run ìdáta alábàtà tọ ọba ìyẹn ní pé o o o kóra kó níbi ìbéèrè rẹ tó yẹ kó o ṣèbéèrè ń pa ọdẹ aṣọ àìmọ̀kẹ́bóra rẹ kó o níbi ìbéèrè rẹ rẹ rú ọlọ́run tó o bá ṣe bẹ́ẹ̀ kẹ́rì kì í gàdà wàá sẹ́rí lọ́la gbẹ̀kọ́ fúnpa yìí fún ẹ wọ́n máa fi ń pòwé ni. ṣùgbọ́n àwọn kìnìyàn ní tẹ̀ǹtẹ̀ ẹnìkan lọ́wọ́ àjò bàtà nù bàtà yọ̀ kan sọnù lẹ́sẹ̀ rẹ̀. ọwọ́ àrùn sùn fáre la ẹ mọ̀ kókò kan súnà ti tẹ̀lé àgbọ̀dọ̀ wẹsẹ̀ kan àbẹ̀tí bàtà rẹ bá já tó fi máa fẹsẹ̀ kẹrin ọ̀fẹ́ dà sí tání nìyẹn tọ́lá sí tání máa ń fi bàtà fẹsẹ̀ kẹrin ọyọ méjèèjì ọ̀hún àmà fẹsẹ̀ kó fi lè pé orin háfíà ni tọ́lá wọn sàbí àmà ṣe bẹ́ẹ̀ wọ́n á máa rìn ọ̀kan ní wọ́n á máa rìn mú tẹ́ìlà wọ̀ háfíà wọ́n wọ bàtà gbà mí wọ́n fẹsẹ̀ rìn gbà mí wọ́n yóò gbé máa ń sọ̀rọ̀ fẹ́ lómi tàbá torí sẹ́gbẹ́ yẹn bọ́ bàtà sọ à òkúta ń gún yẹn lẹ́sẹ̀ nígbà tí ò mọ́ra rárá. ẹni yìí sọ bàtà nù ẹbí ọ̀pọ̀lọpọ̀ àwọn òwe máa ń nítàn ọ̀sọ̀ bàtà nù ẹsẹ̀ kan ọwọ́ àjù kejì lẹ̀ ìwà ń wá lákọ̀ọ́kọ́ lọ. ẹ̀yin náà ti rẹ́ni ẹ̀ sì jẹ́ apá lọ́rọ̀ tẹ́ ń sáré rẹ́ni. kò kára níyẹn nígbà tí wọ́n padà síbi ìtàkọ́kọ́ kò bá wọn lẹ́mọ̀. wọ́n lẹ́nu yẹn pé rọ́jà àmì fún fáì òde yìí ni. wọ́n pẹ̀lú ẹsẹ̀ bàtà tó rẹ ti máa rí nìyẹn sẹ́ni gádà wàá bí kúfà ìhùnàyìnì pẹ̀lú kúfì méjèèjì ìhùnàyìnì tọ́padà dé tí òmùn kankan bọ̀ wá lè. ẹ torí bẹ́ẹ̀ fà áàní ti ṣẹ́yìkọ̀ bí sùhálì tẹ̀jídù hù torí bẹ́ẹ̀ pẹpẹlẹ mọ́ ìmọ̀ abiṣẹ́hù léèrè tẹ̀jídù hù sálì sáà yẹlẹ́kọ̀ọ́kà ní rọ̀ àdáyé ni wàá sì bá a lọ́nà pé sẹ́lì ẹni tó máa máa rọ̀ fún ẹ yẹlẹkọọka tí ó pàdé rẹ bí rọ hàtà yìí pẹ̀lú ìsinmi méjì ẹ lè tún rọ hàkẹ tó sísinmi títí máa ń túmọ̀ àtẹ́lẹwọ́. fàyídà aláàmúta ṣe é sì yá àtàkálá bá lè ké bí ẹni tó mọ kú mọ́ lọ́wọ́ kó o mú tà á ní o á ń dá sí fúnrún lé ni. ọ máa dìde lọ́dọ̀ olùmọ̀ yẹn ìyẹn ni pé ọba lè ké gbàjalè pé kíní yé sí yé wa ìmúdọ́ gbà lérò kò ní ọba ké pé yà ń jẹ o wàá padà kó lọ́dọ̀ ẹni tó jẹ olùmọ̀ yẹn wà á sọ̀rọ̀ sí kúrò nìyẹn lẹ́yìn ni lẹ́yìn tó wọ̀ rẹ̀ méjèèjì ó ti kíni o tó so gbogbo ní sùn kankan tẹ̀. ìbùdó àárọ̀ bì ìyẹn náà tún sọ ibi àmọ́ ń ṣe béèrè nípa bí ọba yé yẹn kéèyàn béèrè ni o wọ́n sálẹ̀ tẹkùn fàgé hàmìs làhù mọ yẹ tẹbi àì ọ̀rọ̀ bá gbàgbọ́ sí ká mọ yẹ tẹbi àì fi ìlìmí mọ yẹ tàbí ìlìmí bìfẹ yẹ mọ harun mọ yẹ tùbà wọ́tàdà bari wọ́n ti fún kẹ̀kẹ́ nílé ẹ̀ wọ́tàdà bari lẹ̀.

وتدبر العلم الذي تعلم به لا خير في علم بغير تدبر وتدبر العلم الذي تعلم به لا خير في علم بغير تدبر àrùdù náà kọ́ ẹ máa fi ṣàtúnṣe kan ní ìtọ́ba ti kọ́ jábọ́ bẹ̀ yóò fi lọ ìgbé mi náà kẹ́ kárùdù lásán èyàn wá mú tipátipá bó ti di kẹ́kọ̀ọ́ ti sọ ìsọnù yìí ẹ sálẹ̀ ká ní tipátipá náà orí o ti nílọ orí wọn máa ń ká ara fihàn ni wọn máa ń ká ní ẹni èjì àgbẹ̀mùtàfáà ìlú nìyẹn méje méje méje mẹ́ta lẹ́gbẹ̀ẹ́ yìí méjì méjì mẹ́ta lẹ́gbẹ̀ẹ́ twenty one twenty one ni àwọn lẹ́tà nìyẹn jẹ́ so ẹ wá wo adúrú arábí dáàrí mọ́mbẹ́ làmsùnkùn àìnù ó di méjì làmsùnkùn ó di mẹ́ta mímù ó di mẹ́rin bọ́ọ̀lù ẹ̀dá rẹ́sì òdìdí lẹ́tà mẹ́rin ẹ̀yọ fóònù twenty one ẹ̀sìn fẹ́ bọ́ọ̀lọ̀ kò ní lọ. torí náà ń fà ní àrùn wíì tí ó ṣe níbi ìmọ̀ àrùn kọ́nà àbí ọ̀lágbára àdéhùn òun ní ọmọ kò rìn yìí nù nkìsáàrù bá àwọn ọlọ́gbẹ̀ ní nkìsáàrù àwọn oníbàárà yìí dùnú ẹ̀ máa ń wí o wọ́n lọ bẹ yàkásìrò ìkásàrà lìbáyì ìgbé ilé orin yẹn ṣe kíni wọ́n ń jégé rọ́bọ́dìyẹ afáàní wọn sálè lè fà kí hà tẹ́kùn fà kí hà mí ìsìláwù bíi alágbọ̀yé léèrè tẹ̀kùn fà kí hà mí ìsìláwù wọ́n ní ọ̀dà alágbọ̀yé bíi rẹ̀ ọlọ́yẹ̀ ra wọn bíi lásán wọ́n sì di olùmọ̀ lálá nítorí ìbéèrè ìbéèrè ó sì di olùmọ̀ àgbà nítorí ìbéèrè. wọ́n yẹ tún bá fi ẹ̀lmẹ̀ bí fẹ́ẹ́kì ìyá ẹ̀mú haru ẹni wọ́n bí tọ́pa ìmọ̀ pẹ̀lú kí ni o rìsíkì pẹ̀lú àgbọ̀yé ẹ̀mú haru yóò jí do ìmọ̀ tí ò bẹ̀rẹ̀ sí béèrè aláì yóò jilẹ̀ jẹ́sọ́ ikú wọn ń ké dàwúrú fún lọ ike ò sí yé ìwà gbèrè báyìí bóyá wò pé kólùkọ́ máa sọ pé ṣé kọ́ yẹ kó ti yọ láti láyé ẹ̀sùn ọ̀gbọ́n àti máa wí ni ọba torí ọba dákẹ́ wàá wá sí kẹ̀kẹ́ lọ́pọ̀ ló ẹni àwọn ọmọ ti dáyé wọn kọ́ kiri ọ̀rẹ́ wa dákẹ́ tó dọ́gba òun sì ti wà ń sáré ìyẹn bá lọ wà á gbọ́ àyè ṣé òun ti sọ pé kiri kan ṣé òun ti sọ pé àbí ẹ̀ àwọn òsì nídìí rẹ̀ akẹ́fà fi bá wa dápara ni o lọ́wọ́ àwọn akáàsì làákàyè dé yorùbá alẹ́ ní kòtí làákàyè bẹ́ẹ̀ ló náà ti ń bẹ làwọn náà ní mo làákàyè dé wa náà pé dé táwọn àgbàfẹ́ ní kòtí má para ni àti má fi fadẹ àmá fi wálẹ̀ dáàtò fáwọn tó lẹ́nu ọ̀kan náà àwọn ọ̀gá wa fáwọn àbìlàzí ti yóò ti jáde àhíkí wọn wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ọ̀dẹ̀rọ̀ ọlọ́run lọ́ọ́ báyìí wọ́n ní káwọn yẹn máa tàdí ti tí há lórí àfa àkàbàdó bá kà á má ní ẹ wò bí ẹ fi kàdé wọn àyè pípa àtẹ́bí fi kàdé gbogbo àyè máa túká lórí ẹ̀ èkó yìí sì ni wọn ò ní gbọ̀n kẹ̀kẹ́ tó wù wọ́n kí ni wọ́n kẹ́ ń kà fún rẹ̀ báyìí ẹni ó ní àwọn tó bímọ ní báyìí bẹ́ẹ̀ o. òṣìṣẹ́ máa fọ ọmọ làtọ́ bá yá kò ní ìtumọ̀ sí rárá kódà gbogbo yóò máa rẹ́ni ó òwe lé gbogbo ẹnu ni wọ́n tó fi rẹ́ẹ̀ni oṣù lójú ti rárá tí wọ́n ní wọ́n ní kó máa tẹnu kùn rẹ́rìn yóò tó gbà tó àjẹ òwò tó lè lé yìí. yóò máa fún ní sáìsì rẹ̀ báyìí àwọn èèyàn kẹ́ni ẹ̀ àwọn èèyàn tó ń gbé kíláàsì náà bá wà wọn ní tòbi. torí bẹ̀ wọ́n tajà parí lé ilmọ̀ lẹ́ẹ̀dí sáàní ìbí yìí ronú sí mọ̀tọ́ bá sáàní ìbí yìí ìmọ̀ tó ní bùkátà yìí rí ẹ̀wọ̀ dáadáa o nǹkan mi mẹ́lẹ́yìn ní bùkátà sí o irú èmi ní ìbẹ́ sọ máa ti dọ̀la torí kò ní sùmọ̀ sí mi ẹ bá sọ ká kò lè yé mi náà ní màá fẹ́ ní bá ti kọ́ mi ọ̀rẹ́ àwọn kú bá àwọn kú nẹ́mbà kẹ́ pamọ́ ẹ bú pamọ́ bò ẹ yọ jáde. ẹ yọ kí àwọn amúlẹ́mbà yìí wọlé wọn máa gbélé wọn máa ti sọ pé wọn yọ bírákẹ́tì wọn máa fi kún kẹ́ bá a àfa àwọn ọ̀fẹ́ kékeré yìí kọ́ já sọ́ọ̀pù rẹ̀. torí bẹ́ẹ̀ ìmọ̀ tó bá jáde pé sáàní ìbíyì tàdábàrì àlẹ́ ìmọ̀ sáàní ìbíyì ìmọ̀ tí wọ́n gẹ́ rí pé wàá ní hájà sí apájùlọ àwùjọ wa ní àdáwọ̀ ta nínú yẹn àníbùkátà sí ìmọ̀ ṣẹ̀ríà kèésù ni wọ́n ń kọ́ yẹn lọ bí wọ́n máa ọba ti yé ó béèrè ní iye àárín yìí wọ́n máa ti fẹ́ ẹ̀yin náà gbọ́ àlàyé sí àwọn ìmọ̀ọ́mù wa wà lè láyé sọ́jẹ́jọ́ kí ni wọ́n lẹ́nu yẹn sí bàbá gbàgbé abatu sauda òun náà fẹ́ ní hayatu sauda wọ́n bẹ̀rẹ̀ sí fáwọn yẹn lójú tuntun jẹ àwọn yẹn bá ń kú pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ nílùú ìjẹ́ lọ gbé tíra tó ti kà wá bàbá ni àwọn ìjọ ọlọ́run lọ́sọ pé wọ́n sọ gbogbo àìsàn ní alihayatu sauda lójú tuntun ní bá ń fa àwọn ẹlẹ́jọ́ tuntun jẹ ẹ̀fọ́ kó lóṣù mẹ́fẹ́ ó lè túnjọ́ káàkiri alùpùpù bá ń kú gbogbogbò. èmi ò béèrè ni mo ní ọba ti yí wọ́n. láàkà fi ẹ̀ẹ́dẹ̀ mìíràn ẹ̀ẹ́rì dàda bòrè kó sóore níbi ìmọ̀ lẹ́yìn òyìnbí rẹ̀ wò. a máa ń sọ fún agbẹ́gùn kẹtẹ bí ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ sẹ́yìn a gbọ́dọ̀ fi kọ́ra pé ó jòlú kọ̀rọ̀ kó tó wá jó ta ìjọ ọ̀dà mẹ́sìn o ìtumọ̀ rẹ̀ ni kó sì palẹ̀ mọ́ kódà tó da sọ wọ́n tún kí ní yẹn pèsè àárín tó tó bá gbé ìtumọ̀ kalẹ̀ fara ayé ajá fún káfáwé àgbọ̀ yìí yóò wà sọ ládìgbà yìí náà àmọ́ kẹ́kẹ́ wọ́n ní o ti wá gbé kílàkà ìwé sí ìfún yìí tó lè yé tó má tó kó báyìí kọ́ oníjẹ́bi tó ń kí wọ́n máa sọ pé sínú wa bí adé tó máa rí yìí o talọ́rẹ́ tirẹ̀ náà wà náà wà kálí. àtẹlẹ́ ilẹ̀ tó fẹ́fẹ́ kọ́ wa gé kílẹ́dẹ̀ tó ń bí àwa. gbogbo kìíní èèyàn ń wòye sí dáadáa. ìgbà wa mi látọ̀dọ̀ wa bó ti bẹ́ẹ̀ sá mùsùlùmí ọ̀bùn ni ẹ̀ sá wọ́n làwọn méjèèjì sọ báyìí pé. والرق وني حسن المسألة يدير يصدع نصف العين إلى جيمون àti yẹn dá fáàbọ̀ nìyẹn tí yẹn bá ti béèrè béèrè dáadáa ètò ìbéèrè kí béèrè o ẹ̀gbọ́n ọmọ kan á fi olùkọ́ lọ béèrè béèrè ń sọ bẹ́ẹ̀ fọwọ́ ọmọ ọmọ akẹ́kọ̀ọ́ gbogbo ọjọ́ kí ijọ́ ìgbàkigbà tó bá ti parí ọ̀rọ̀ tó parí ẹ̀kọ́ mu ọ alùpùpọ̀ máa béèrè owó òní béèrè béèrè olùkọ́ bá ní òbí lò ní ó béèrè béèrè kí ló dé ìwé eré ìṣẹ̀kà béèrè gbogbo ẹ̀ ní máa ń yọ ni ah! akẹ́kọ̀ọ́ dẹ̀ sọ pé kò lè béèrè ti dé báyìí olùkọ́ téèyàn bá gbàwẹ̀ látàárọ̀ a sì mọ̀ wípé àwẹ̀ bẹ̀rẹ̀ bí sòlọ́ ìlẹ̀fàjọ́ ìlàgòrò ti sẹ́wọ̀n nígbà tá ìlẹ̀fàjọ́ àdìbá ti yọ tó ń rún ìwọ̀ ọ̀run bá kọ̀kọ̀ wọ̀ bóòlù yóò ti ṣe olùkọ́ yẹn ní gàkíá mo ṣe ń dákẹ́ ta àtúntò àtàkẹ́kẹ́ lọ́ta torí bẹ́ẹ̀ ìbéèrè tó da ní sùlẹ̀yìn ìlàjì mọ́ni. bó ti dá pé wọ́n rí fún ìṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní sùlẹ̀yìn ìlàjì ìgbésí ayé ìṣẹ̀mí ni. kẹrì pàdé bí sọlọ́lọ́ àṣẹlá sọ wípé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ò ní kó sínú kẹ̀kẹ́ àbíkọ́kọ́ sọ̀rọ̀. bó ṣe obi ọbẹ̀ yọ ọkọ̀ nù kankan báyìí akúlà ẹ̀ nígbà láyọ̀ pé àwọn adájẹ́ àlùsùn nẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹn náà lọ́yẹ̀ kí wọ́n máa mọ̀mọ́ wà wọ́n. lóòótọ́ ẹni tí ọba ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó lé láàrin wa àìlè sọ pé kí sọ sún mọ́. fúnfún yẹn kìlọ̀ fún yàrá ọdí ọlọ́run ìgbà táwọn yẹn ń lọ sí bọ́lá ni wọ́n bá padà àyẹ̀wò kàbí mọ́ ọlọ́mi àyè kàbí ìjọba bọ́lá wọn ò sì kí wọn á kí ẹ̀. wọ́n sọ fún àdébí sọlọ́lọ́ àṣálàfẹ́ àṣàmù àlèkà. àṣàmù ìmọ̀ọ́nà alimọ́wò pé ikú kọ́ máa jẹ́ tìrà àtẹ́bí àwọn wọ́n sì bẹ̀rù ikú jù. ìyàwó àyíṣà gbọ́ kóró báyìí. rọ̀dì ọlọ́wọ́ sọlá àjà àwọn náà sọ pé wọ́n àlẹ́ ìkómọ́ àṣàmù wọ́n láàdẹ́tù hàn òṣìṣẹ́ ọlọ́run ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ pẹ̀sẹ̀ ìyá ah. Ah. kí ló dé ìyá ọ̀ọ́lọ̀ gbọ́n wọ́rí táwọn kẹta àwọn ìyàwó yẹn bá fẹ́ gbèjà yẹn ìyá ọ̀sẹ̀ máa bẹ̀ wọ́n ni pé ó ti tó ilé mi ló ń gbèjà tó fi fẹ́ àwọn obìnrin yẹn ọlọ́run kọ́ bá ti sẹ́wọ́n lẹ́sẹ̀ dáadáa ẹ̀yin ọkùnrin ẹ máa ti dáadáa fáwọn obìnrin yìí tí wọ́n bá ti sẹ́ tí wọ́n bá láwọn fẹ́ nífẹ̀ẹ́ yìí wọ́n sì fẹ́rẹ̀ wájú àti fẹ́rẹ̀ wọn lọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó wa yẹn tẹ́tà ìró bá ti bọ́ báyìí wọn ò ní gbádùn jẹ́ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí wọn. ọ̀ọ́nì gbégbó ti ń wọ́n lè lò sí táwọn ọdẹ lẹ̀ ìbílẹ̀ ti bẹ́ẹ̀ lẹ́jọ́ mẹ́ta ọlọ́run ti dàbí lẹ́jọ́ ó jìyà rẹ̀ tẹ́lẹ̀ kẹsàn mo sáré sàkíyèsí kí ni mo ṣe ọ̀kẹ́ òjò ti wò ṣe ọlọ́run borí jù pọ̀pọ̀lọpọ̀ wá sí máa ń ṣe ni ìṣọwọ́ tí wọ́n máa fi gbà tí wọ́n máa ń ní agbára gan. èyí tẹ́ ni wọ́n máa ń jogún ní kèé ṣe ti kórìíra o. ìfẹ́ yẹn ti bò jù náà ni. ọlọ́run kọ́ bá ti ṣe àlejò dáadáa fáwọn ìyá ni. kó jẹ́ kí wọ́n lè dúró lórí àlàṣẹ̀rẹ́ à kí wọ́n fi lè gbẹ̀sán. gbáwọ̀ ọkùnrin irú ẹ̀ lọ́sẹ̀lẹ̀ tí àwọn àyíṣà ń jọyọ̀ ọ̀rọ̀ ti ọlọ́ọ̀tẹ̀lẹ̀ ìtara ọkọ mi ọkọ tèmi lẹ́yìn wẹ́rẹ́wẹ́rẹ́ sí lẹ́yìn sẹ́gbẹ̀ fún ok ọ̀dà lẹ́yìn pẹ́ ọlọ́run tó gbé ìjìnlẹ̀ sí ah ìṣẹ́ ọlọ́run yà ẹ̀ lọ́wọ́ ọ̀gbọ́n wí ah, ti dá ọlọ́run pé wá tí kú bá da ti rẹ̀ ó ti tó òṣìṣẹ́ ọlọ́run sọ̀lọ́ lọ́yọ̀ sẹ́lá ń sọ̀rọ̀ ẹgbẹ́ ìyá wa Aisha iná rìbọ̀ ọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó rí yẹn oníwọ́dún kankan ilẹ̀ àzàdẹ̀wò àti kọ́kọ́ sọ̀bà ìpìlẹ̀ ọ̀rọ̀ ni. wọ́n bá dẹ̀ yọ ọkọ̀ ọdún kan báyìí tó kó lẹ́ẹ̀kì báyìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ rẹ̀. ṣébi ọ̀pọ̀lọpọ̀ kan tí yẹn bá fi ẹ̀lẹ̀ tó kẹ́ ló sì padà rọ̀ tó yẹ kó yẹ kó wọn mú àwọn àlùsù náà kó wọn pẹ̀lú rẹ kó wọn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀. ìpèsè sálẹ̀ mọ̀kẹ́mọ̀kẹ́ ẹni tó mọ sọ ní júmọ̀ àlọ́ ìdá káàtọ̀ bá wọn gbọ́dọ̀ jẹ́ ìlú náà ọ̀rọ̀ sálẹ̀ mọ̀kẹ́mọ̀kẹ́ bá ẹ̀sìn wọn alẹ́ mọ̀kẹ́mọ̀kẹ́ àwọn ní bíbí àlàkọ́kọ́ alẹ́ mọ̀kẹ́mọ̀kẹ́ àwọn òkùtẹ̀dì ọ̀ ti irú kẹtọ ń àwọn èèyàn káàkiri mo ní kọ́ yọ tàwa kó bẹ́ẹ̀ o kọ́ bá tẹ̀. mo jẹ́ akọ̀kọ́ bu kó wọn kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ilé òun bẹ̀rẹ̀ làkókò ti bẹ̀rẹ̀ sí kan. alùsùn náà ilé òun lò wọ́n kọ́ fèsì náà bẹ́ẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí kẹ̀sẹ̀ ní wọ́n á ká gúlútùtù mo tún ti rọ́kọ̀ rẹ̀ ní ọjà bẹ́ẹ̀ ní títún bọ̀ káàkiri kí ni wàá ní wàhálà ìyẹn máa ń lọ ọyẹ kéèyàn tiẹ̀ kọ́kọ́ máa ronú pé ohun tí ó délẹ̀ sí ọ̀sẹ̀ máa ṣe ẹ̀dá pẹ̀lú bínú kọ́kọ́ rò dáadáa ni. sọ adídì pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ohun tí ọba ṣẹlẹ̀ sí alùsùnà tí wọ́n yà ká ọkọ yìí ẹ̀ bó ti dórí báyìí kéèyàn ṣọ́ra kò sọ́nà dá lè fi rí ju pé ká ti pẹ̀lẹ́ lọ. táyà bá gbé wá líle káwa dẹ̀ ẹ̀rí pé padà bí wà yáwó yẹn pé àti ta ló níjà gidigidi gẹ́gẹ́ wọ́n ti rí pé kì í sà wà àwọn gẹ́gẹ́ ni. alákọ̀ọ́lá lókè gbé ní tọ́lọ̀ ní ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ tó tó aju ní abẹ́kọ́jọ́ ni lọ wọ́n nínú rífkù àwọn koko èyí tó padà wù yí kẹ́ lè má wọ́n parọ́ mọ́ àwọn ni wọ́n ń sáwọn yẹn láàkẹ́ wọ́n ń sáwọn yẹn ládàá àbáwá ká máa ń ṣe bẹ́ẹ̀. àwọn ará àfáà mi kan ti ń kó àwọn yẹn ní súnà ẹ̀sìn ni wọ́n lọ dà wọ́n nára sí i. pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹn afẹ́ fáwọn àṣàbà káwọ àwọn kọ́sì lára àwọn àfáà wa tí a sọ ń tẹ̀lé. òtúmọ̀ pé yẹn gan níbẹ̀ níbẹ̀ ni wọ́n wá wọ́n mú àdá wọ́n di gbàgbà ní gbogbo wọ́n sa gbogbo mímbà nígbà kíkẹ́ o wọ́n nẹ́ra àgbà lọ́wọ́ wọ́n sọ ọkọ̀ burúkú yẹn tẹ̀lé wọn ajá yẹn sáré wọlé ah wọ́n rẹ ju ọmọ jẹ́ ọ̀pá o bóyá lọ́lọ́sẹ̀ kan tí wọ́n fi gbé lé wọn kó tó di pọ́sẹ̀ ìdílé ní jọ́ mẹ́ta yìí látàkì kó kíní jèlò ẹ̀ akálà ìdílé kọ́ rẹ̀ títí ọ̀pá àlágbára lórí rẹ̀ ń tó tó sùn mọ́ lọ́wọ́ bá ju wọn sọ pé mi lọgá àwọn ẹni tí wọn sáré yẹn ládàá ẹ̀yin ọmọ àwọn ẹni tí wọn bá ń ṣe láyéláyé làlá kò sóró ni èmi wà nù wọn ni wọn wà nù wọn mo ti túbá lórí ẹ níjẹ lónìí yẹn ìtẹgbó ìtọgbó ọdún sẹ́yìn èmi àwọn àti wọn ni ẹ àwọn ẹni tí wọn ṣe kò sóró ni èmi ò sí nù wọn èyí àsọ pé kíyàwó wọn máa kiri kiri tẹ́lẹ̀ kiri wà wá ilé ni kí wọn jókòó ìbádàn ni kí jókòó nulẹ wọn kí ni wọ́n wá débi wà lẹ́yìn sẹ́wọ̀n àárọ̀ pàdé oníkò pé ìgbó oníkò má fi rò mọ́ kí lọ́kẹ̀ mi pẹ̀lú òrò mi. àti kọ́ lọ́hún máa ń fún nídàáyà kọ́ lọ́hún fẹ́ ku òrò dànù kọ́ máa wọ ọmọ láti gòkè o mo tó kèmí nìyẹn. torí kù ń bẹ fáwa àwọn olè lọ káyẹ̀ mọ́ mi tó ti nílé dì nílé ìjọsìn Ifá ká lọ lù wọ́n bẹ́ẹ̀ ìwọ́n tó ọba ṣe bẹ́ẹ̀ lọ súnà yẹn ló wọ ọmọ rí ní ìsẹ̀mọ̀ pọ́n ti ń kílẹ̀ àsárá ayé báyìí nígbà àwọn ẹni yìí ìwọ̀n tí wọ́n kọ́ wọn lò ó ẹ lọ bá àwọn èèyàn ní mọ́sálásí pé wọ́n lára tó lè pàdé ọ̀dà sọ wá dà ibi nì wọ́n ní wọ́n ń sírò mọ́sálásí tọ́wọ́ ẹgbẹ́ mi padà rí èmi ọ̀sán fún omi mọ́sálásí ọjà ní kọ́kọ́ náà bàjẹ́ o torí mi wá ń jòkó tí sèkù àtọ̀rọ̀sáàkì kó tá ń sọ pé ibi ni àìsùn làásùn kọ́ dírì tẹ́ni tó dalẹ̀ ìtú wípé ìbẹ́yìn mẹ́ni ti ń ṣe lọ́dọọdún èmi wà ń bẹ̀ báyìí tí mo sọ ó kẹ̀kẹ́ mọ́sáàsì àkọ́kọ́ tí wọ́n gbọ́dọ̀ kọ́ mọ́sáàsì nẹ́mbà wán tí wọ́n kọ́ lọ dàrú mọ́sáàsì ọjà ni central mosque ọjà lọ fọ gbogbo kíláàsì bẹ̀yẹn náà àbúrò láti kọ́ kí ló dé ni lọ láti àgbàlagbà ló ń lọ mú torí bẹ́ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ wa o ẹni pé tẹ́lẹ̀ ilé ẹ̀ka àdébẹ̀ yìí pé àbúrífù ẹ̀sùn ayé ìlàjì ìgbésí ayé ni. kódà átàlẹ̀ kò fáàrù wọ́n gbà tèèyàn. ṣéèkù wa ń sọ fún wa láàárọ̀ ìgbà tá a dọ́dọ̀ wọ wọ́n ní wọ́n lọ nínú àwọn tó dìde sàtàkó bàgbọ́n tó kọ́ ní ìtọ́rin àwọn tó jù wa àwọn kristian dìde. kẹrọ́lù yìí ni ẹni wá káwọn àfa àmọ́dún mọ́tálásí ẹ̀yà wẹ̀rẹ̀ ní àwọn mùsùlùkù ṣé wọ́n tẹ̀sán ọ̀nà eléyìí ni. mo fẹ́ bèrè pé àwọn alùsùn náà nìyí wàláhì àwa lọ́lọ́run máa ń sọ ọdún mistake bí bọ́ọ̀dì tàbá ti dúró lórí ìlànà yẹn tó tán nísìnyí àwa ti kọ́kọ́ mọ̀ pé bí wọ́n ti wá yẹn kódà kí wọ́n tẹ̀lé kẹ́ńsù tá a wọ́n tẹ̀lé kẹ́ńsù tá a lò wá nínú kẹ́ńtọ́ yá wa ni pé àgbọ̀dọ̀ fi jára wa ìfàlálàsì kódà kí wọn bá dájú òdodo ìyẹn kù wọn kọ lọ́wọ́ ọba sùpánù tẹrí báwa yàtọ̀ tí ẹkẹ wò sùn pé ẹnìkan ń sọ̀rọ̀ ta kó kẹsì ṣe ẹyin kẹdẹrẹ ẹni pé wọn fi ń fọ́pọ̀lọpọ̀ àwọn ayé wa gbogbo òjòkó táwọn ẹranko yẹn bá wà ẹ má máa jókòó ń bẹ mọ́ ẹ fún wọn láyọ̀yọ̀ gbogbo àwọn èèyàn bíi yóò lẹ́fẹ̀ẹ́ fún wọn lówó gidi ẹ má jókòó mbẹ̀ mọ́ tí wọ́n bá jájà rí ẹnìkan náà ra dárúbọ̀ díẹ̀ sí tó ṣe pé díẹ̀ náà lọ́sẹ̀ ni o ìpè ni wọ́n sẹ́ni gbogbo ẹni ṣe súnmọ́ ẹ̀ tí wọ́n fi parí gbogbo ọ̀rọ̀ wọn tani wọ́n ṣe kọlù àwọn tó ṣe táwọn bá rí opportunity tó jókòó báyìí àádùn fi ọ̀rọ̀ ọlọ́run fọ yóò ṣe àti ní pípẹ́ fún àwọn tó á ṣàdúrà fún un torí nù làdẹ́ tiwa lọ́wọ́ ẹ̀yìn làkùrọ̀ àdìmọ̀ká lọ nínú làdẹ́ tiwa lọ́wọ́ ẹ̀ka ẹni náà fẹ́ kọ́lẹ́sì ọ̀la fẹ́ kọ́ńtà òyìnbí àti súnẹ̀ àdúrà láti mú. ọlọ́wọ́ máa bá ń kí ọ. yóò máa lè fi ọ̀lẹ́ súnẹ̀ mọ́ ọ tó lè dúró lórí ẹ̀. láti yọ àwọn ilé ìlú fún ẹni pé ah wọ́n bá tún kájú àbò mi. àìfarabalẹ̀ yìí àní máa ń dalẹ̀ irú tí mo lọ bá àwọn afáwa yẹn ní kò sọ wọ́n mẹ́yẹn náà káwọn arúgbó ọ̀yá ẹ̀jẹ̀ àjọ yìí pọ̀ ẹ̀fìrì fínní sùlẹ̀ àyè ẹnìkan lè wà lákẹ́rọ̀ ọ̀run sọ́wọ́ àlùgbèsè ayé tọrọ ọ̀run ni ó yẹ pé gbogbo àwọn ọ̀rọ̀ yìí ká máa gbé kó nínú tákàdá ká máa gbé sínú ọpọlọ wa pé pé wọ́n fẹ́ máa mọ̀ ìgbà ọ̀yàtọ̀ làwọn eléyìí kílé tẹ́sí lọ́yàtọ̀ ni wọ́n tọ̀ ń sún náà làwọn àwọn èyí tá gbòjọba ó dàbí ìjọba ń sòjó rẹ̀ òye tó ní bíjà gidi jà gbogbo ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun ìjọ wọn ṣe ń kú tí ọ̀wá fún ẹ̀rí bọ́ yẹ wá ọgbọ̀n jimoh ní irú kérékè òní ṣe yóò tún kú lẹ́ẹ̀rin dáàbò gà á níbo làwọn èèyàn ti ń sẹ́ni àbáwá ní ihò kẹ̀kẹ́ yìí àwọn èèyàn wà. náà tí ó sì ní sẹ́ẹ̀ ní ìkéde kí ni ọmọ wa fún wọn lórí pé mò ní bẹ́ẹ̀ ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹn ni tọ́lá ìwà ní ìhun táwọn máa gbé ìdílé ní kásá ṣe kásù fọlọ́run lò wá sábà bí ìmọ̀ ní àwọn èèyàn iye ló sá pàtàkì lọ́dọ̀ wa á ṣàdúrà lórí ẹ̀ á bá a tún ṣiṣẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹn náà abẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run dákun bá ní ṣàtúnṣe ìlú wa yìí o ọlọ́run bá ní ṣàtúnṣe ìlú wa yìí o ìgbàgbọ́ ọlọ́run má ti jà kó láyé tí súnlẹ̀ òfin gbilẹ̀ nínú sẹ́yìn bẹ́ẹ̀ pé kò ní fẹ́ẹ́ sí ọ̀dẹ̀ ọlọ́run dàpọ̀ sí bẹ́ẹ̀ fún wa àwọn ẹlẹ́dàá dàpọ̀ máa jẹ́ àwọn àpàdà sí inú gbogbo àwọn ẹni wọn bá rẹ̀ rẹ̀ káàkiri ṣé àwọn ẹni tún mi lọ tó dàtú kọ́dí ọba ńlá ni wọ́n lè túbà ó ọlọ́run dàpọ̀ sí kí wọ́n lè ronú fún àná lórí aburú yòó àwọn máa jẹ́ òun láti wá bá wọn ọba tó wàá fi àyè báyìí.

wọ́n ní sọ́tọ̀ sọ́tọ̀ náà nígbà tí obìnrin bá jáde oko ẹni tọkọ rẹ̀ kú ọwọ́ ajókòó sílé láti ṣe ìjọsìn ẹ wọ́n pé ìjọsìn ni kódà ìjọsìn tó lè ní ìjọsìn ńlá mi lọ́wọ́ ni o nínú ìjọsìn tó lè dí lọ́wọ́ ó lè dírun júmọ̀ lọ́wọ́ nínú ìjọsìn tó lè dí lọ́wọ́ ìrun yídì ó lè dí lọ́wọ́ inú ìjọsìn tó lè di lọ́wọ́ odidi onígun islam dàmọ̀ sí hajj ò lè di lọ́wọ́. ẹgbẹ́ ta bá rẹ́ nìkan tó lóun fẹ́ wọ hajj ẹni tí ọba ìjáde láì sí nílọ. ọlọ́wọ́n ọba àṣírí yọ lọ nígbà tó bá parí ìjọsìn ọ̀rá sí ọlọ́run ẹ̀sìn lẹ́nu. sọ àdúrà wa gbà obìnrin yẹn parí ogbó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá oṣù pálí o mọ̀rọ̀gbọ́n ti yé oṣù pálí o kèrè kó <laughs> àìmọ̀ kẹta tún sọ náà ni wọn á sọ pé fẹbúárì lòún wọlé ẹ máàsì lòún wà ìta Ọlọ́run ò ní jẹ ọ máàsì o ọ̀sẹ̀ ti bẹ́ẹ̀ o ṣùpá mẹ́rin àti kíni o àti ọjọ́ mẹ́wàá lọ́ọ̀ka sọtọ́mádé wa pé wọ́n ní ìjọ tọ̀nà kádìpọ̀pọ̀ pé àjáde oko àbọ́kà àbí mọ́sà àbí àkàrà àkọ́tọ́ náà ìyẹn kàn jáde náà ni kéde nìjáde okó rẹ̀ tí ó ṣe ju pé yẹtí tí ó so tẹ́lẹ̀ tí ó so yẹtí ọ̀rọ̀ bó tiẹ̀ yóò kóra yóò tara sí láti túra rẹ̀ sí fẹ́ lómi ìtọ́ bá fẹ́ fẹ́ yàwó tó bá rẹ̀ wọ́n lé sàrà sàrà pé ká ṣe ṣé ẹ lè jẹ sàrà á lè jẹ nígbà táwọn yẹn sàdẹ́rì òsì sallallahu alaihi wasallam kò dẹ́ tí mo náà lè fi ṣe sàrà gbogbo aláàdì la lè fi sàrà o lè jó o lè jó jẹ o lè já sọ o lè jẹ fìlà o lè oríṣiríṣi nǹkan tó bá wù yẹ̀yẹ́ lè fi sàrà sọ̀rọ̀ ló dé sọ nǹkan wọn gbọdọ̀ dá fún yẹn pé wàrà ni ọ̀sà jẹ àbá gbọ̀n ìgbúgbúrú àbí ṣúgà àbẹ́rẹ́kì ọ̀gbọ̀nọ̀ dá fún yẹn ṣùgbọ́n wọn lọ́kàn wo sùn pé wọn fẹ́ fi kúkúrú ṣe sàrà fi ṣe é nà láì dàníyàn kankan lórí ẹ̀ láì fún wọn nípa kéèsì àwọn yẹn ní ẹ̀kọ́ mọ́sálásí à sábà tó bá yẹ kọ́ ni wọ́n gbádùn mọ́sálásí wa ẹgbẹ́ mú wọn ṣùgbọ́n ẹ má fi sun bẹ́ẹ̀ fi ń ṣe lò ìgbẹ́jọ́ kẹrìnlá jọ́ kẹrìnlá rọmọdọ́nà ó ṣe sàrà fún gbogbo ẹ̀ kò sí jìyàn torí gbogbo àwọn kí nìyẹn tá a bá ṣe ọ̀fíì tó tó jù pátá àpàdà pé tẹ́lómi ìtọ́jẹ́ nire tọ́jú ara wa bá fẹ́ padà dé wọ́n padà ká sàrà rẹ̀ sàrà sì lè tó jẹ kó sì lè jẹ kàmí rẹ tí ó wúlò fara yìí ó lè jẹ tí ó yẹ yóò ti dà ní ẹ̀ sàrà lórí mo ti jẹ sàrà mo tún lè bá gbèrò jọ̀sìn pẹ̀lú ẹ̀ sọdí ọ̀yàtọ̀ sẹ́kùn ẹ̀bùn ni èèyàn máa ń fún yẹn láti fi fa ìmí yẹn mọ́ra tí yẹn ti retí kẹ́ni yẹn tún ṣe kí ni pọ́sẹ̀ pẹ̀ lórí rẹ̀ bẹ́ẹ̀ sàrà ni àdàní ẹ̀ pàṣẹ ìdájà lórí ẹ̀ lẹ́ni tí ń lọ ẹ̀ka kó ń fẹ́ gbà ládàá ìgbà tó sì lè jẹ́ sàrà ọ̀fẹ́ jù ń bọ̀ yẹn gbọ̀ngàn tí a bá lè fi tọ̀ yẹn láti ta yẹn lọ́rẹ́ ẹni bí bá gé ráìtì sọ ẹ lè fi sàrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n ní sàrà ní rọmọdán àwọn èèyàn tí òfin nílò ọtún mọ́ ọtún ló kú dé ọlọ́run má ti kẹwàá tẹ́wọ̀ yìí pé ọ̀nà méjì ni sàrà yẹn pé nínú Ramadan báwọn olùmọ̀ ti sọ. ìkẹ́mbẹ́ sọ ikú náà ní ìdáhàm kéèyàn fún yàn ló ń jẹ. ó lè jẹ́ sàrà lẹ́yìn lẹ́nu ìfúntọ́rù sọ́ọ̀tù kéèyàn sin aláwẹ̀ lẹ́nu ó lè jẹ́ sàrà ó lè wá lọ́dọ̀ ẹ̀ sí orí ìsáláwẹ̀ lẹ́nu kí lágbèrò mẹ́ ẹ̀dá o ìjọ sí láti rún sàrà tí ẹgbẹ́ bá ní àníyàn kẹ kò nídìí kó rojọ́ àníyàn mọ̀ pé innamal a'malu binniyat yọ wà lẹ́nu ẹ̀ má sọ wọ́n là budda min kasbi mu àdàmú ìṣàhàtì pàámọ́ má gbé e jáde torí tí wọ́n bá gbé e jáde yọ̀ọ́ dá wà lálẹ́ ẹ̀yẹ kan wò sùn fún ọgbẹ́ jọba ọmọ ẹsẹ̀ sàrà bọ̀ fẹ́ fún àwọn aláwẹ̀ lóúnjẹ àti kẹ́ẹ̀dì òdìdí jọba àrùn lọ́wọ́ lọ́wọ́ ọlọ́run lọ́ máa ní ẹ̀rẹ̀ yóò ti gbọdọ̀ gbà ẹ̀ ọ̀bọ̀ gbà sí ìjọsìn ṣá. aleykum salaam. Thank you.

sẹ́ẹ̀rì tí wọ́n bá ti jábọ́ tó fi é sì torí tá bá sọ wípé afẹ́sẹ̀ bẹ́ẹ̀ mọ̀ fún wọn sọ pé ìdàdọ́kọ̀ tẹ̀sà wọ̀ ìdẹ tẹ̀sà àdọ́kọ̀ tí wọ́n bá ti jábọ́ tọ́lọ́hùn tún ní àtìrí wọn ò ní jẹ́ torí ní ìsèmí náà lè gbèrò tí mo mọ̀ fáwọn èèyàn ní ìdí àkàrà ọ̀sẹ̀ ọ̀fà kàrà ni wọ́n dà gbogbo abala yẹn á padà sí ibi tí ó sì ní rú wúyẹ́mọ́láyé rẹ̀ ló fi pé a gbọ́dọ̀ ṣe sùúrù gan ṣùgbọ́n èyí tí wọ́n bá jábọ́ àbọ́lọ́wọ́ ọba àlejò ọlá ní oúnjẹ ọ onídìí kéèyàn jẹ èèyàn ní jẹ fún èyí tí ọba yé èèyàn tí wọn ò sì jábọ́ wọ́n bá gbé sára fún èèyàn ọjà bí bẹ́ẹ̀ kọ́ lẹ́nu kẹlẹ́ bá sọ pé káwá jẹ tọrọ àdígbà tọrọ àmọ́ bọ́ bẹ́ẹ̀ fi sìnkú ni àlẹ́ tíkẹ́ẹ̀tì èèyàn nígbà wọ́n pé yẹn ní èèyàn ó sì wo bó wọ́n ti sàrà yẹn sí ọ̀sán tó nìyẹn abẹ́ tíkẹ́ẹ̀tì sọlá pẹ̀lẹ́ ní sinimá síìtù wa àgàwọ̀ gbá ọ̀fẹ́ fáwọn èèyàn ló ń jẹ pé ọyá kárò màlà ju ogun ajá màlà náà wọ́n kà òkú dẹ̀ gbajúmọ̀ tó ẹ̀ sì mọ̀ pé mọ́síìlù tán fi ṣe yìí ọlọ́run ṣàforíjì kò súnmọ́ wọ́n sì rí pé ibi táwọn ti lè ráwọn èèyàn tí wọ́n ti ṣe fásitọ̀lì mọ́sálásí náà ni máa ń jẹ́ lọ́pọ̀lọpọ̀ sòkò súnmọ́ mẹ́tọ́ bẹ́ẹ̀ ti dẹ́ bá ti mọ̀ pé àyè ibi tí àwọn èèyàn gbé ọkọ̀ kú wa àkàrà ogbó kankan èèyàn mùsùlùmí gbọ́dọ̀ ní wàrà yóò ní lọ jẹrú rẹ̀ ìwọ náà ti mọ̀ pé wọ́n bá ń gbé gúgúrú kí àtàgbọ́ àwọn kinní nílùú súnmọ́ èèyàn sọ̀ra fún ṣùgbọ́n nǹkan tí mò ń sọ wa lára fún ni pé bí ẹ bá rí báwọn yẹn gbádùn àgbọn tó bá pàtó kan táàjọ wà láàrin ara wa táàjọ gbé lọ́dẹ̀ kan náà ṣé gbádùn ọ̀rọ̀ yẹn àwùjọ wa lọ́bàjẹ́ o mọ́ ọ̀gá ẹ bá ń gbé fáwọn barak ẹ gbé fún àbú kínní ẹ gbé fáwọn obed ẹ gbé kínní kan ẹ gbé fáwọn àyòkù ọ̀rẹ́ ọ̀ táwọn ọ̀sáàtì náà tó ń ṣe kínní burúkú yìí. sọ̀rọ̀ pé kínní yẹn mò ń sọ wa lára tẹ́lẹ̀ àwọn kan lọ ṣe kínní kankan yẹn jẹ́ láburú ká wá torí ẹ̀ tó ṣe pé ẹ̀ẹ́kẹ́ tó sì dání. sọ èèyàn sọ̀rọ̀ kan èèyàn kódà yóò débi pé ara ilé àbí ẹtí gẹ̀ẹ́sì náà kálọ̀ sọ̀sọ́ lámsà sọ́dẹ̀ fún apá wa àbùzárì yìí pé tí ọba ti ṣe ọbẹ̀ jẹ́ kí omi ọbẹ̀ pọ̀ bẹ̀rẹ̀ àdá o kọ omi fún aládùúgbò rẹ̀ tọ́wọ́ níbẹ̀ bẹ́ẹ̀ ọ̀gbẹ́ tàbí ti lè tilẹ̀kùn yẹn pé ẹnì gbogbo àgbọn tó bá jáde kódà wàrà gẹ́ pọ́sibù àyíkò ní àbàtúfíà tá a bá ń bọ̀ láti ekele lọ́dọ̀ àwọn tí wọ́n wẹ́lẹ́ òdì káàkiri kálukú kó wàrà dúgbò rẹ̀ nẹ̀rà wàrà funfun tó ní ìsáàsì lò báyìí so ilẹ̀kùn yóò fẹ́ di kíni yóò fẹ́ di la gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó dín rẹ̀ tó dẹ́pẹ̀rẹ́ ń jẹ kẹ̀dé ẹ bá sọ pé ọyá brothers ti gbogbo àtàgbé lu ẹ bá dọ́yà ẹ gbàgbé wàrà fún kíni ẹgbẹ́ fún wàrà tó ní àwùjọ yẹn lọ́fẹ́ dá wàhálà lẹ̀ ẹ sọ ta ló fún yín nìkan ọ̀rọ̀gbọ́n ti yé tọ èyí tọ́lọ́mù bá ti wá tún ẹ̀ fún yín ni èèyàn nígbà wọn bá rìn yẹn kì í bẹ́ẹ̀ ṣùgbọ́n ohun tí mò ń sọ wa lára fún ni pé ká máa lọ tilẹ̀kùn yẹn yẹn yẹn lé igbe tírú ẹ̀yẹ àbí mi tèmi náà bá gbèrò àti fi kẹ́ bẹ́yẹn ṣe sàrà tí mo bá ṣe kẹ́ padà bá lẹ́yìn kù lé náà dà sí i. àbẹ́ sì kẹ́sì náà ṣe àtàkùn amúrò òdì fẹ́ mi àníyàn dáadáa mo ti fi ra wàrà yẹn o ti èrò kankan lórí ẹ o. sọ̀kọ́lá wọn bá àlejò sọkọlọ kọ sàtúnṣe wa kó sì làwọn bí ẹ bọ. Thank you ṣé ẹni yẹ kẹdẹrẹ sọsàlùwàlà sọsàlùwàlà olómi nígbà tí ó fi kírun àpòmù pòmù sọ ẹni gbẹdẹ sùkẹ wà ìgbésẹ̀ rí ìhun tá a fi ń sè mọ́ra yàtọ̀ sómi sọ ìmọ̀ra lọ́jọ́ fún mùsùlùmí a lè lò tọ́ba ti wá kódà kí ẹ bá rúbi fọ́n mẹ́wàá. ọwọ́ àti mẹ́sùn kẹfẹ́ tọ́ba ti rúbi o pálí omi sẹ́hu bàṣẹ́ràtà kó jẹ́ kó mi yẹ kí ara rẹ̀. kódà ní òkè tó fa àdúrà fún àwọn alókùbà. òun ni pínlẹ̀ kẹlẹ́ tí wọ́n bá lo bí òkúta tẹ́ báyìí wọ́n fi wọ́n fi ṣe kíni o wọ́n fi ta bá ó fi hàn pé gbẹ̀yìn òní fún ara kò sì ní rò jáde èyí tọ́tọ́tọ́ tọ̀ nẹ̀ o ṣùgbọ́n tí ọba rómi ó ẹni pé tàyà bò wọlé lọ padà sí ṣùgbọ́n padà rú mi kó lò mí. kọ́ba tí wàá sí bẹ́ẹ̀ tó ó sì ní ká kiri sọ̀rọ̀ ìdájọ́ bóòlù irú rẹ̀ ti jẹ́ ká má kárí gbé pọ́n tó bá mi ẹ̀sìn mi. tọ́ba yẹ kó ti lọ lẹ́yìn kó dùn díẹ̀ ó sì padà sọ̀rọ̀ lákọ̀ wá padà sábà bí mo sọ ó sì ká kiri nípa kásáré má wí pé kò ní rò má wí bẹ́ẹ̀ ó ní ìdíkà tó gbọ́rọ̀ àwọn akáwà lórí ẹ̀ náà wàhálà tó sọ́nà tó. ìyẹn bá ṣeré ṣùgbọ́n kí ẹ̀sìn pé ìyẹn bá lò màdí yìí wá jáde bọ́ọ̀lù yẹn ti mọ̀ kí màdí lọ jáde. alùhìm mo tọ́ ká yà wà náà ni pé mo ti yẹn lè fi wẹ ìwẹ̀ òun ni fi yẹn lálà pọ̀rọ̀bọ̀dé bẹ́ẹ̀ ìkejì òun ni kí ara ọkùnrin wọlé sí ara obìnrin sùmọ́rọ́ eléyìí ó ní ìwòye ìgbésẹ̀ màní yóò ní àdínkìsẹ̀ màní. èyí yóò dòrí ọjẹ́ máwùlẹ̀ sàlàyé ẹ̀ kẹ́ni ẹgbẹ́ lọ sí ìmọ̀ràn wọn lọ́wọ́ àlọ́ lọ. maaleykum salaam lọ. lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ wáyé àwọn pàtàkì máa ń fi àwọn ẹgbẹ́ lórí ọjọ́ àti ìgbà.

ọ̀rọ̀ jẹ́jọ́ lé ní a ti sọ sọ lágbára gan. Àwọn ti sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àti ìdí àti ìdá padà mọ́.

tùràrí àbí lọ́fíńdà ẹ̀rí gbogbo lọ́fíńdà tó rùn rẹ̀ bá dùn tí olóorun kórìíra ọkùnrin lè lù obìnrin náà gbọ́dọ̀ lù ú àti tùràrí tó rùn rẹ̀ tó ẹ̀ lè lò wọ́n bá ti yé yẹn náà tí wọ́n máa lọ kọ́ pé àwọn àlejò ọdún ni wọ́n lò fún ilé kan ìyẹn lè lò ó kọlọba rẹ ti tọrọ yẹ kí inú ilé wa máa ké kọ máa ké kọ máa ké kíkàkíkà dáadáa káwọn orúkọ tó lọ dá bẹ́ẹ̀ náà ni wọn sì láì ní tẹsí sí ẹgbẹ́ sọrí báwọn oníjàlá ti sùn lóyún sọ̀rọ̀ àwọn ìlú àìpé èèyàn náà sábọ kẹka tí wọn làwọn àlejò tó báyìí ní sí kíní báyìí ní sí kankan èèyàn sọ̀rọ̀ àpò yẹn tó bẹ́ẹ̀ náà ni lọfíńdà bí tọrù rẹ bá dùn ẹgbẹ́ ilẹ̀ yẹn sì láìkì àlèmọ́ fi dé òkú òkú òwò ọkọ̀ sí lára tó gba àwọn kí ni wọ́n yẹn tó ọkùnrin lè lò obìnrin lè lè lò lọ́fíńdọ̀ lọ́rọ̀ àdìgbò. ẹ wàá rí àgbàlagbà jókòó abẹ́ kí asọ̀rọ̀ sọ́pọ̀ lórí ẹni jẹjọ sọ̀rọ̀ sọ́pọ̀ gan-an sọ àtìdídì àtìdá padà mọ́ torí gbogbo bẹ́ẹ̀ ká sọ fún ọ láti sọ fún ọ àtòrí wọn tó dàrú àtòrí wọn tó yí gbogbo ẹ̀ láti sọ sọ̀rọ̀ pé wọ́n gbogbo ẹ̀ láti pè fún ọ kò séyìí tí ò wọn. ogun àmọ́dé pátá lọ́yọ́wọ́ lẹ́nu tó kí ni wá ní wàhálà tọ́ àtà Yusuf mi tó jókòó bí mo bá fẹ́ bá sọ̀rọ̀ ní ìsìn kọ̀sọ́gbọ́n tí mo fẹ́ dá tó àwọn yẹn gbádùn láti ọgbẹ́ tó bá yẹ kó wáyé ní àwùjọ alùsùn kò lè ní tùmọ̀ lọ́dọ̀ sí wa ibi ẹni ó mọ fẹ́ òjì ní tùmọ̀ lọ́dọ̀ sí wa gbà táàrùn òsì sáàlì mọ́tò fún mọ́tò wà fún tọ́lá wọ́n ti sọ tẹ̀lé mọ́ ti wá kúnlẹ̀ bíi ní sàbí òkúnlẹ̀. àà iná ti sọ fún sẹ́rí kó ti wá kúnlẹ̀ báyìí sí àbótọ́ àbó káńtà ló fẹ́ kí mi wọ́n fẹ́ bá mi sọ̀rọ̀ wọ́n bá ti báyìí wọ́n ti sẹ́ ti rí ẹni pé àbó káńtà ló ti wá kúnlẹ̀ báyìí bẹ́ẹ̀ lẹ́sìn ní ti wọ́n ti ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta nípa ìwọ bàtà wọtẹ́ ẹnìkan wọ̀ níjọ yẹn àtúntò sáláwá sọ fún ó gbé ń tẹ ń tẹ pẹ̀lú bàtà ni alùpè gbólóhùn tó wí nìyẹn alùpè yọ sí yàtá torí bàtà yẹn awọ náà fi ṣe kò túmọ̀ pé tí ìbá ta wọ màálù náà ọ̀yà ayọ̀ lẹ́sẹ̀ rẹ̀ sọ ẹ̀kọ́ táàkì sàlám fi kọ́ wa torí wọ́n yẹ pé bí èsè tó lé ní èsè tí wọ́n máa sọ fún yẹn pé kọ́ yọ bàtà lẹ́sẹ̀ gbogbo eléyẹ bá nu àdáàbò jẹ̀dá ìsìn fi ṣe fàgbàdo ọ̀rọ̀ kọ̀bí dàrú ọ wà tó jẹ́ra ẹ̀ tó bá àdìyà ti wú. aleykum Thank you. yọ wẹ̀ ni ọmọ àwẹ̀ jàǹdàbà ọdún yìí tó dájú ni pé kẹ́ni yẹn wẹ̀wẹ̀ méjì ọsọ fún afẹ́ àṣàrò wà lórí ẹ̀ dáadáa ọwẹ̀ jàǹdàbà ọwọ́ àwẹ̀ ẹ̀wẹ̀ jùmọ̀ tó jẹ́ kọ́ wẹ̀ ni wà lórí sọ fún wo tíra àtàwọn lórí àti pé jùmọ̀ àná yẹ kẹ́ dà pọ̀ mọ́ à ń lọ kírun gan ni tó bá nìyẹn ti rí náà. pé wọ́n bọ̀ bàtà. ẹ ọ ti dọ̀rọ̀ ọ ti dọ̀rọ̀ ọ̀rọ̀ nìyẹn ẹ sọ ẹ bí wọ́n tuntun bí ìwé ìmọ̀ àti ìwọ̀ kéde fún àmì ẹyọ bàtà lẹ́sẹ̀ nígbà tí ilẹ̀ wa gbóná jù pọ̀ ọ̀yẹ́ ti di là lórí náà. سبحانك اللهم وبحمدك اشهد لا اله الا انت